pẹ̀lú change ẹ̀. alẹ́gbẹ̀rẹ̀ epo super. ọlọ́pàá ẹwọ mi gbogbo nǹkan ni mo gbà ọ́ gbogbo nǹkan ni mo gbà ọ́. a sì gbàdúrà gbàdúrà àdúrà ò gbà. pásítọ̀. tó bá yẹ kó fẹ́ fẹjọ́ mi sùn gọ́fíńmẹ́ǹtì lọ fẹjọ́ mi sùn ọmọ ilé <laughs> mo ti náwó ju kí n má pàjẹ́ lọ. kí lorúkọ bàbá ẹ. adéọlá wọ́n. Bọ́láńlọ. Why are you so selfish? Eh, school ti mo lọ, ẹ̀yin lẹ choose fún mi. Career mi ẹ̀yin let choose. Now you want to choose a woman for me. Eh, eh, are you stupid or something? O gbá etí fún ṣọ́ọ̀lọ́ spandẹ́. Etí fiancé ẹ ló gbá yẹn. Adéọlá. Sẹ́ẹ̀rí ọmọ tẹ́ ń béèrè ń jẹ́ ọlá. Bàbá ńlá ni sí sí sí. on a bí ó di yan thirty six thirty six báwọn tó ń ta tẹ́tẹ́ bàbá ìjọ àyè. olówó láyé ẹjọ́ bó olówó ẹjọ́ bó bímọ ọ̀ràn bó bímọ ọ̀ràn gbogbo lẹ́sẹ̀ èmi mọ ibi tó ti gbà sórí èmi náà ti investigate mo ti mọ̀ pé àwọn ayé ni àmọ́ tèmi náà èmi náà ti wá bá wọn tẹ́sẹ̀ bọ́ Um, yorùbá ní gbà fún múrí nílé òun náà ní gbà fún gbàdá lóko you rub my back and i rub yours you know. are you really what kind of rubbish is that you trying to hold me or something are you serious are you are you crazy. did you just slap don't ever try it with me again okay. excuse me. ọmọdé ń wo òun dé ọlá kò rẹ rárá ṣùgbọ́n ó ti fi ọpọlọ gbálẹ̀ rí ngbà kékeré ó ti wá affect ẹ̀ ngbà tó dàgbà. kí ló ṣẹlẹ̀ ṣé mi tó yẹ kẹ́ ṣe rìn nìyẹn ni ọ̀gbẹ́ni bọ́lẹ̀. explain to me why you want to destroy my life or why you chose to destroy yours. sisi maruwa sisi sisi maruwa. ẹni tí ó mọ̀ bí sáré kú ẹni tí ó mọ bí tẹ́gbẹ́ ti ń là á sáré kú ẹni tí ó mọ bí tẹ́gbẹ́ ti ń là á sáré kú ẹni tí ó mọ bí tẹ́gbẹ́ ti ń là á sáré kú. kákíyèsára mo fẹ́ lóò. obìnrin sáré owó owó òsì sílé kẹ́nikẹ́ni má ṣe sọ. táwa náà bá ti bá mọ̀ ṣe àwa náà ń ṣọ̀lẹ̀ náà ó dẹ̀ mọ̀ àwa náà ń ṣọ̀lẹ̀ mo dẹ̀ mọ̀ pé àwa gan máa wà tó ju bẹ́ẹ̀ lọ bọ́ ọ̀rẹ́ rẹ́ mi yẹ yí ẹ ju bẹ́ẹ̀ lọ wọ nílẹ̀ yìí àjọ máa máa wà ní tábà tí kò lóde àwọn àwọn ọmọ ìlera àwọn ọmọ ìlera mo ní mo fẹ́ ló mo fẹ́ ló mo fẹ́ lọ́lá sáré ọ̀la ọkùnrin sáré owó obìnrin sáré owó owó òsìsí lé kẹ́nìkẹ́nì má ṣe sọ̀rọ̀ tòrò owó la fi ń ṣayé owó la fi ń lògbà o owó la fi ń ṣe ohun mèremère owó ṣe pàtàkì. ẹ bọ̀ kí ló wáyé tó wá ṣe ń ṣe bálabàla tẹ́lẹ̀. mo fi hàn pé kí n kàn kọ́kọ́ ṣakọ bóbi ẹ̀ ṣe máa kọ́kọ́ ṣakọ tó gbà fún ọ̀rọ̀ ẹ̀ ó ti tó báyìí since àti pé olówó sìn ó yà náà ó ti tó má ṣe I'm fine don't worry mo ṣe máa ṣe nìyẹn o wọ́n sọ pé kò mọ ẹni sí àbí inú bínísì wọ́n sọ pé no i do water i do only water ó yẹ ẹ jù máa fọkàn pọ̀ má ṣe bí wèrè o ṣe bí ìbọ̀tí má ṣe bí wèrè. mo tètè ní wàá tún wá sí fún mi tí wàá tún wá sí fún mi mi o kì í máa jáde o mo máa parọ́ jáde ni o. ó yà fáìlì. ẹ má sọ fún mi pé just ordinary bail is it tí mu anything bẹ́ẹ̀ oh okay uh, do you care for something else. oh no no no no eh, kò kí ń mu irú àwọn nǹkan báyìí omi nìkan ló máa ń mu. I don't drink it's just water. <laughs> only water. <laughs> oh okay um, you know what um, <clears throat> I just got back from the state and ilé mi lélẹ̀. oh really you just go back. I just go back from the States. oh that is so beautiful. oh uh, just a small part of what I, what I have got. Wow. so ó kéré gan you know but mo máa ń wá bọ̀rin tí má by, you know and I'm happy that you guys are around. so mm-hmm. um, ti ẹ ti máa kí n jáde ká lọ sí. àwọn ah, àwọn mi ò kì í jáde nínú ọ̀rẹ́ mi ló bá ìgbà lọ́dọ̀ ọ̀hún sí mi nígbà èmi ni mo bá parọ́ fún mọ̀ sí pé àkànfẹ́ sáré lọ gbà nǹkan kò kí ń jáde wọn kì í fún láyè kó jáde. exactly my type of girl. Oh. Uh, darling see i'm going to need your assistance mo fẹ́ kó bá mi bá ọ̀rẹ́ sọ̀rọ̀ mo like ẹ̀ gan in fact i am in love with her kó kàn jẹ́ ti tèmi i'm going to take care of her in fact máa ń lọ sí state mo lè ṣe visa fún kílẹ̀ tó mú un lọ sí state you know. Aww um, no problem, I'll talk to her. Uh, oh, okay, cool. Eh, ẹ jẹ́ kí n wọlé kí n fún yín ní eh, tokens kẹ́ fi wake up. Oh, no, no, no, no, don't worry, don't worry, we are fine. We yes, we are okay. You don't sure. need um, money. Actually, mo ṣe dé ni so àwọn owó tó wà dollars ló wà nínú tí ìrírí ìráyè lọ kí n lè still have a hundred k in the house, get coffee, wake up. <laughs> no, we are fine. We are fine. Yes. it's fine. I'll see you some other time. So um, I should go. Yeah. You can keep the hundred k. Thank you. Sure? Thank you. I'll Abi, shaking hold the. Um... No, no, no, no, don't worry. We, we, we, we take care of ourselves. Uh, you, you know what? Uh, can I at least get your hug? Um, come on, don't be shy. Come on. <laughs> right. I'll give you a call. Okay, I'll be expecting you. All right. Bye. Bye. Wow! I don't take water. mi ò ní ṣe ah, ìkejì ẹ̀ tó wà bẹ́ẹ̀ náà pé a ah, kò kí ń mọ tí o omi nìkan ló máa ń mu kò gbọdọ̀ ju four o'clock àbí five o'clock ló máa ń délé ten ah, èmi bàdó. gbogbo owó àwọn pírẹ́ǹtì ẹ̀ yẹn owó àwọn pírẹ́ǹtì ẹ̀ yẹn àjọpá ṣáà ni. àbí ṣé kí n àwọn tún lè mú baileys kí n wá plan bí mo ṣe máa bẹ̀rẹ̀ iṣẹ́ ọmọdé báńkì ṣe bẹ̀rẹ̀ lọ òkèèrè no jẹ́ kí n. nǹkan tó ṣe lásán yìí ọlọ́run ó dùn yìí báwo lè ní àti ẹjọ́ máa plan kan máa jọ ṣe nǹkan ó dẹ̀ lọ sẹ́yìn lè lọ ṣe. wẹ́ẹ̀ wàá ṣe ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ mi lè síra ṣé ọ̀rẹ́ mi àbójú ayé. ìtura kò dẹ̀ máa rò hmm. ó lè wá try fún mi o gbogbo hmm. nǹkan mo escape àwọn ọmọ yìí bẹ́ẹ̀ tí gbogbo nǹkan máa yẹ sùn nípa wọn láti take it easy ọ̀gbẹ́ni ló lè sórí mi ìjọ kó fi yọ lẹ báwo la ṣe máa ṣe ń sìn. ẹ̀ẹ́dẹ̀kan tó ṣẹlẹ̀ nígbà mi nígbà má sùn ṣe lè sọ wá sùn káyì yà wá sọ Oh, gracious. Oh, she's my friend, Astura. Um, it's nice to meet you. Mom, we go in campus, the clique, and um, mo like yín gan mo láìpẹ́ ṣe máa ṣe ìmúra yín. nǹkan tí mo fẹ́ sọ ni pé I would like to join the clique. Oh. Yes. Okay. She o Ah ah, Look at me now. Ah ah. Mo mọ̀ pé gbogbo àwa sàmú bíbà yìí, àwọn fine ladies pẹ̀lú bí ìdẹ́ iṣẹ́ ọmọ tó máa ń bẹ̀bẹ̀ kú bẹ̀ẹ́ tó máa ń bẹ̀bẹ̀ scout kì Really, tó bá lè jẹ́ owó náà ní ah, ah, I'm capable by the grace of God. Oh, really? Àánú wa kì í ṣe ìgbéraga ni. <laughs> Um, àwọn akọ́kọ́ bẹ̀rẹ̀ láti fọ́ọ̀mù. Ẹ̀ ẹ̀ and the form is eh, mi mọ̀. five hundred thousand naira. five hundred thousand. ok ẹ má bínú ọmọ five hundred thousand yẹn bí èlò ni màá rí gbàǹbẹ̀ ṣé màá máa rí returns ni The baby ẹ mama monthly salary àbí ṣé bí àjọ ni bóyá tí òun bá kọ ní monthly. èmi á kọ ní april ṣó yẹ so. ẹ tó wá bínú ni. kúrò kúrò jàre mo kó fẹ́ rẹ̀ kan rẹ̀. nǹkan ń ṣọ̀rọ̀ ọmọ ọjọ́ ti pa ṣé wọ́n fún un kó lè ti wà nínú. ṣé wọ́n mọ̀ pé ẹni tí ìbámu ti ẹgbẹ́ ẹ̀ ti wà á sá eré. ológun mi ó jẹ́ rọra kó má bàa jẹ́ pé ìwọ gangan gangan ló máa sáré kú o rọra o. tẹpá mọ́ṣẹ́ àwẹ̀ mágùngì ré kọjá ìwé níṣe ni kò gbàdúrà kí bàbá fèrè sí iṣẹ́ rẹ̀. mo ní kò tẹ pamọ́ṣẹ́ òhò àwé mágùngì ré kọjá ìwé. Tolú. níṣe ni kò gbélé dùn. Sharon. Solu. Móyọ̀. Torí pé bá ti wá ipa máa rí gangan là ń rí. Máa Báwo ni díẹ̀? Jókòó Tọ́lá, báwo ni? Ọkùnrin, I'm very fine. Ẹ káàárọ̀. Pẹ̀lẹ́ So okay. I'm good. You're looking good. Thank you. You aren't bad either. Hmm. thank you, there. Ṣé <laughs> Mo okay, ma àti wàmí láti ẹ̀kọ́. Eré ìtarí yín láàárọ̀ kùtùkùtù yìí. Ah, ohun tó bá ń mi láyé èèyàn. Ah, tí èèyàn bá tètè jí múná tètè lọ bá mi rò kó báàdì kó wọlé. You're very right. Kílé wa wole. Ah, mo mà ti ń kanlẹ̀kùn láti Ati Tolu, ati àti Sharon àti Moyọ̀ fúnra rẹ̀ mo ti ń dààmú mo ti ń kanlẹ̀ kò sí kankan nu wọn tí ó jáde sí mi mo dẹ̀ ti ń pe mo yọ̀ fúnra rẹ̀ gan lórí fóònù nọ́mbẹ̀ ò lọ I don't know. you don't mean it. at all. okay. mo yọ. ní mo ti wà lẹ́nu ọ̀nà bí láti ẹ̀kan. gbọ́n ah, wọn lọ sẹ́ni I'm very sure of that. no mi ò rò wọ́n wà nulẹ̀. no wọ́n wà nulẹ̀. wọ́n wà nulẹ̀ ni mo. bóyá wọ́n sùn mo ṣọ́ọ̀pù wọ́n sùn because they, they came late last night they came late mm. last night. wọ́n ṣeré jáde mú guest mọ́ wọn nulẹ̀ ẹ jẹ́ kí mi lọ gbẹ̀ wọn kulẹ̀. really ẹ wọn nulẹ̀ yẹ. wọ́n yìnbọn máa sùn láàárọ̀ yìí. ó oh, ṣe possible àwọn ọmọ mi pẹ́ dé náà. àwọn ọmọ ẹ ṣe kí ni. wọ́n pẹ́ dé wọ́n pẹ́ wọlé lálẹ́ àná tó wọn guest mọ́ máa sùn. ibo náà lọ. ibo ilé ìwúlà. kí làwọn ọmọ ẹ lọ tà? Hello Ṣọlá. Tó bá ń gbọ́ mi, mi ò gbọ́ ẹ o. Mi ì gbọ́ ẹ rárá o. Akuli. Ṣọlá máa pè é. Ṣáà pé dùdà. Wọ́n wà nulẹ̀. Gbogbo inú living room bẹ́ẹ̀ ló ń sùn sí. No, mi ò believe ẹ. You need to come and see them. Bí mo ṣe gbálẹ̀kùn tó yẹ, Moyọ̀ náà wà láàrin wọn àbí. Èmi gan wà surprise. Moyọ̀ náà wà ń bẹ̀. Come with me. Ah! ìkọ̀kan tó lè mú ọ̀rá fọ́ká wọn tó lè fi sun bóyá game ni mo fẹ́ ní wọ́n play ní o bóyá oúnjẹ ló ń jẹ ilé oní o I don't even get. no no ó dẹ̀rọ pé oorun lélẹ̀ tí wọ́n sọ eléyìí ò náà. of course oorun ló sùn náà mo yọ dami what's wrong with this babe now. ṣùgbọ́n ọba tiẹ̀ wá dá pé mo yọ náà ò bẹ́ẹ̀ lónìí. túráyọ̀. mo yọ mo yọ. dami now what's wrong with this babe ẹ dúró. How come I'm not getting it right? So, Moyo. Moyo, ní sùúrù náà. Mo ṣáà ti ó ti ń pè wọ́n láti ẹ̀kan wọn ọ̀dẹ̀dẹ̀ ló jẹ́ kí n pẹ́ni tó máa dáhùn náà. Àfarabalẹ̀. Moyo. Moyo. Ami. Tóyìn. Kí ló ṣe? Ah, ah. Ẹ̀wà ọ̀. Ṣé sùúrù ṣòwò tí ìgbẹ́ ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ bí? Mo ò ọ̀bùsà pé wọ́n ṣẹlẹ̀ bí. Ní sùúrù. Bro. But what she do? Ṣọlá pé. But what she do? Ṣọlá pé now. Ah, she won't so buy it. She can't be now. What's wrong? Ah. What she mean? Kí wọ́n lè mọ̀ ṣe kí ló ṣẹlẹ̀? Yẹ́! Ẹ̀jẹ̀! Ẹ̀jẹ̀! Ẹ̀jẹ̀! Wọ́n wọ́n wọ́n wọ́n! Ẹ̀jẹ̀! Wẹ̀jẹ̀! Wẹ̀jẹ̀! Ẹ̀jẹ̀! Wẹ̀jẹ̀! Wẹ̀jẹ̀! Wẹ̀jẹ̀! Wẹ̀jẹ̀! Wọ́n wọ́n! O tún yọ bí tiẹ̀! Ẹ̀jẹ̀ ti yọ bí tiẹ̀! Ẹ̀jẹ̀! Ẹ̀jẹ̀! Ẹ̀jẹ̀! Ẹ̀jẹ̀! wò mí wẹ̀jẹ̀ wẹ̀jẹ̀ wẹ̀jẹ̀ wẹ̀jẹ̀ wẹ̀jẹ̀ ni mẹ́ dúró lọ́tọ̀ dúró lọ́tọ̀ wọ́n ní ìbọn sọ́kọ́ ni wọ́n ibu ló sọ wípé ẹ lọ ibu ló sọ fún lọ ó sọ fún máa gbá etí ẹ náà máa gbá etí ẹ máa gbá etí ẹ ìwọ ló sọ fún mi pé àwọn bọ̀sídé ó sọ fún mi pé àwọn ọmọ ẹ mi wípé àwọn ọmọ ẹ ti ṣeré jáde ìbọn ló fẹ́ jáde sọ fún mi bọ́ni ibo ni ibo ni mo lọ ṣeré lọ ibo ló ṣeré lọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ irọ́ yé yé yé ah! ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ ọ́ ti kú yé kúkò mi mọ́ kúkò mi mọ́ kúkò mi mọ́ kúkò mi mọ́ ah! ó ti kú òun náà ti ó ti ti kú òun náà tún ti lọ òun náà tún ti lọ wọ́wọ́wọ́wọ́wọ́ àwọn bíréètì wọn wọ́n wà lọ́la àwọn bíréètì wọn wọ́n lọ́la wọ́n bá mi ṣáà mi ò lè lọ mo yọ mo yọ mo yọ mo yọ mo yọ mo yọ ah mo ní nọ́mbà mọ́mí Sharon. ta ló ń jẹ Sharon. mọ́mí Sharon. wo bí fún mi ní nọ́mbà mọ́mí mo yọ jáde. ẹ ṣọ́ pé mo ní ti mọ́mí mo. Sharon wo o gbọ́ Sharon o gbọ́ Sharon Sharon ìyá mi wà ní kẹ́bí àbúkọ́ wà kókó kókó wà ní India fún mi ní nọ́mbà ọmọ ti Yorùbá bí mo yọ. ìṣọ́ pé mo ní ti mọ́mí mo yọ. jẹ́wọ́ jẹ́wọ́ jẹ́wọ́ jẹ́wọ́ o bẹ́ta. mọ́mí mo yọ mọ́mí mo yọ. Oh, mo yọ. zero eight zero. okay. three three. mi ò rí dáadáa three three ok ẹ ta ẹ ta. ẹ wo ẹ wo fúnra yín òun lè ní. ilé. seven ni. ok mo ti rí mo ti rí. ìyá yóò gbé kọ ìyá yóò gbé ìyá yóò gbé fóònù ìyá yóò gbé fóònù ọmọ ẹ máa yẹ̀yẹ̀ mú ìyá yóò gbé fóònù ẹ ìyá yóò gbé. Ah, kí ló ṣe mọ́mí mo yọ̀gbọ́n gbé kọ́ báyìí náà kí ló ṣẹlẹ̀ náà ah ìbọn ló fi kó sí i ah ooo. àbíkọ́jà tí ó ń ṣàlọ́. ní sùúrù mo ṣẹlẹ̀ màmá yẹn ò gbé kọ́lẹ̀ mi ní mọ tí ó ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn tó ti yẹ kí n bọ̀ eh? má wo bí mo pọ̀ sí o gbọ́ mi má kúrò bí ni mo sọ fún ẹ má kúrò bí. ẹ̀rí ẹ̀jẹ̀ ìdúró kù ní ìbára ṣe ṣe máa jọ ń lọ ni. ṣé o wà ó kè sá. ṣé mo wọ́ kèmí tí wọ́n. sọmọ ní kò má kúrò bí ni. ọkùn ní ìyàjọ́ ń lọ ni. mi kì í tilẹ̀ pẹ́. mi ò lè fi ah, ẹ lè fi mílẹ̀ sí mi kò pọ̀ sí mu náà. sórí ah, ẹ dà. ẹ rẹ jẹ. ìwọ ló sọ yí bí àwọn ọmọ ẹ rìn jáde. ìwọ ló lọ́wọ́ mi. ọ̀pọ̀ sí kù. ẹ rọra ma yes ma. ẹ ká sọ. yes ma ẹ má bínú mi ìmojú ìrí o. ẹ lè má rí mi rí lóòótọ́ ẹ lè má rí mi rí lóòótọ́ bọ́ èmi mọ̀ yín dáadáa mà mo mọ̀ yín gan mo dẹ̀ ti ń pè yín ẹ ò gbé kọ́ mi mo ti pè yín oh, gan. sorry ẹ má bínú mo wà ní kitchen gbà yẹn ni mo rí miss calls rẹpẹtẹ lórí fóònù bọ mi mọ tí mo fẹ́ pè hope there is no problem. ọ̀rẹ́ mo yọ ní mímọ. ọ̀rẹ́ mo yà wọn sẹ. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ lèmi àti mo yọ mà ọ̀rẹ́ gan ni wá mà ọ̀rẹ́ mo yọ ni. ẹ torí torí mo yọ ni mo dẹ̀ ṣe wá síbi torí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ ni mo ṣe wá ma. ẹ eh, but but but kí ni problem ẹ gbọ́n ṣé o ò fi ìpè mo yọ ó ti kéré jù irú àdúrú wọ ẹ pẹ̀lú bó ṣe dàgbà tó bọ̀ ẹ ló bó ṣe gùn tó ẹ ló ń bá mu yọ ṣọ̀rẹ́ how old is she she's just a baby girl She is a young girl for crying out loud what are you looking for kí ni nǹkan tó wà lẹ́yìn ọmọ mi kí ni nǹkan tó wà lẹ́yìn ọmọ mi. ẹ má bínú màá ṣe rí ọ̀rọ̀ báyìí pé mo yọ kiri òun kọ́ ni mo wá sọ so why are you here. mo yọ òkèrè bọ́ a máa treat yẹn later ma but n tó ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ẹ wo mo yọ nkú lọ. mo yọ nkú lọ mo dí hostel wọn láàárọ̀ yìí láti lọ wo mo yọ láti bá a sọ one or two things kì í ṣọ̀rọ̀ nǹkan tẹ̀ ìtì ẹ̀rọ yẹn náà kì í ṣọ̀rọ̀ fífi àbí nǹkan kan tẹ̀ ẹ̀rọ yẹn mo lọ láti lọ bá a sọ one or two things ìgbà tí màá ti débẹ̀ nsìn òun àti àwọn ọ̀rẹ́ mi mọ́ tó ṣe wọ́n o gbogbo wà nílẹ̀ ni o a jí wọn jí wọn wọn ò jí o oh wọ́n yíra padà báyìí bí kéèyàn wà nínú ìnira. Ah bẹ́ẹ̀ ni mà. mo yọ tẹ̀mí. bẹ́ẹ̀ ni mà. bàdàkùnrin kí ló fi sọmọ mi. ẹ̀gbọ́n kí ló fi sọmọ mi. wọ́n ẹ̀ máa pọ́lọ́pàá sẹ́ kí ni nǹkan tó fi sọmọ mi. kí ni nǹkan tó fi sọmọ mi o. kì í ṣe ọ̀rọ̀ ariwo kì í ṣe ọ̀rọ̀ ariwo ni o tó ti yẹ yín sìn tí bá fi nǹkan ṣe ọmọ yín mi ní wá síbí mo sọ wípé nígbà tí màá di hostel láàárọ̀ yìí hostel wọn tó wà láàárọ̀ yìí ni mo bá wọn tí wọ́n ti sùn sílẹ̀ mò ń dí wọ́n dàbẹ̀ ní pé nù nira náà wà àgbàlagbà ní ìtúrẹ̀ ni mo ṣe pè yín creation ẹgbẹ́ dẹ̀ mo bíi bébì ni ah, bí ọ̀rẹ́ ni mo yọ gẹ́ mi. ok ibo náà ibo ibo ibo ibo náà ibo ni gbogbo wọn wà bẹ́ẹ̀ ẹ calm down. Èbò náà wà sẹ́, where wọ́n ní gbogbo where is my girl? Ọ̀tẹ̀ wọn ni wọ́n wà, mo ti sọ sọ sọ ibẹ̀ náà wà mọ́ mi. Òun nìkan dẹ̀ kọ́, àwọn tí mo bá ń bẹ̀ tó bí mẹ́fà méje, wọ́n jọ ń gbé ni ni ó sẹ́ wọn bẹ́ẹ̀ ni ni ó sẹ́ wọn mi ò mọ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo sí lọ ara ń tà ń sọ nìyẹn ara ń tà ń sọ nìyẹn ara ń tà ń sọ nìyẹn tí mi ò bá wá síbí ìsìn tó bá kàn wí pé bí amọ̀ kàn wá síbẹ̀ mo dẹ̀ lọ ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa pè á. Ibo bára wa yìí? Jésù! Mama! àbí Oh,

快，快。 ẹ dìde dìde ẹ rọra dìde ẹ pẹ̀lẹ́ rọra dìde ẹ jọ rọra dìde ẹ jọ rọra dìde ẹ rọra dìde ẹ wo ẹ wo ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ẹ wo ẹ wo ẹ gbà èmi nígbàgbọ́ pé kò sí nǹkan tó máa ṣe ẹ wo kò sí nǹkan tó máa ṣe mo lò. Túnráyọ̀ mo ti wáyé wáyé wáyé wáyé wáyé mo dẹ̀ ti rí gbogbo wàhálà tẹ̀ ń rescue yín mo everywhere mi ò rí Túnráyọ̀ mi ò rí Mọ́yọ̀ mi ò rí gbogbo mi ìṣàmọ̀ mi anybody mọ́ wọn mi ò rọ́ọ̀dọ̀ tẹ́lẹ̀. ìfà mo tún rò bí a máa tún rí sharon mi rescue ìwọ ọ̀nà ṣòro ọ̀nà yìí ọ̀nà lélele yẹ fún mi lọ́wọ́ ẹ̀. sí kínní àtòun àti mi ṣé mo mọ̀ bóyá máa délé wo ṣé yẹn nìkan ni wọ́n ti ẹ̀rí sọ ẹ́ sórí èmi bí mo ṣe wà yìí i just to belong ló kó bá mi ṣé kò tí mo ní adélé tí mo rí ṣé kò tó ni òfin tí bàbá ara mi dé sí àtẹ̀mọ̀ bóyá ẹni ọ̀nà wà bí sí tó máa lé síta àkórí kiri inú bọ́ ni ẹ̀wọ́n rí nǹkan mo àrí nǹkan jẹ́ mo ṣe wà yóò ti rẹ̀ mí. <laughs> mi ní stamina kankan sori bí mo ṣe wà yìí mo ready láti kú or anything ẹni tó bá fẹ́ ṣẹlẹ̀ ni kò ṣẹlẹ̀ mi ò tẹ̀ ready láti sáré mọ́ mi ò sẹ́yìn. dẹ̀ dá mi dúró sí bíbá yìí látàárọ̀ kò dáná mo dẹ̀ tí kò ní. ọ̀rẹ́ mi tí mo sọ fún ọ lórí mo ti ṣàlàyé gbogbo ẹ̀sìn mo dẹ̀ ti mọ ẹ̀kọ́ tó wà ní tí ò ní mo là sí òkú ní pé òun ti rìn jìnnà ti ṣe tó ní kí n wá báyìí. ṣé ó ṣe ṣàlàyé ṣé bẹ́ẹ̀ ló ń possible sí òun adìyẹ tèmi lọ́nà ready for anything anything you know now. okay no problem but actually ṣori plate kí o tó lè join o ní form what is mo ti sọ fún mo ti sọ fún yẹn jẹ o your mind mo ti ready. and show wàá mọ the funny thing bí mo spirit is tó so má worry. fi dá mi èmi á ṣàlàyé fún àwọn tó kù mo dẹ̀ wà very sure pé positive feedback. àwọn ah, ah, ò ní ah, ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n ọ̀rọ̀ ayé yìí ó bá délé lè ní báyọ̀ lọ ṣàánú mi. Tóyìn èmi ò kú èmi ò ní kí kíkí kan bí kò ṣe kú rẹ̀. Bíbí wo àánú jìjí mi lásán ni mo tó bá fẹ́ confam máa bọ̀ súnmọ́ mi súnmọ́ mi ìṣojú wa ń bẹ̀rù mi ni. Èmi wọ́n wo tí wọ́n muitos momentos. Emília, será, meu filho? Que momento, que momento. Que momento, que momento. Ah, que momento. àtẹlẹ́ yìí wọ́n ti kú ah, ìsí ni mo ṣe rẹ́jẹ̀ lẹ́nu eléyìí àtẹlẹ́ àwọn méjì náà ti kú ó dà pé ó kú mo yọ̀ ó kú mo yọ̀ ó kú eléyìí eléyìí eléyìí ẹ́ ah eléyìí sì mí eléyìí mí eléyìí mí ah òun náà mí òun náà mí ẹ bá wo ẹ bá wo bóyá mí ẹ bá wo bóyá mí ẹ bá wo bóyá mí ẹ bá wo sọ mí sọ mí mọ́mí ẹ dìde mọ́mí ẹ dìde mọ́mí mọ́mí ẹ dìde ẹ dìde ẹ filẹ̀ ẹ rọra dìde ẹ jọ ẹ rọra dìde ẹ pẹ̀lẹ́ ẹ wọ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ náà ẹ máa bọ̀ náà ká ẹ máa bọ̀ ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ kan ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ yìí ṣé ní nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀sìn ọwọ́ wa ti ń kan àwọn pípọ̀ ọwọ́ wa ti ń kan wọ́n tí kankan bá ṣẹlẹ̀ tọ́lọ́pàá bá débi wọ́n láwọn pa wọ́n wọ́n láwọn pa wọ́n ẹ jẹ́ kí n pè ẹ jẹ́ kí n pè é ẹni sún ẹ ẹ ẹ mo sọ fún. ọ̀ṣọ́ ọ̀ṣọ́. Mr. Kola, ẹjọ́ ṣé station lẹ wà? Wàhálà kan ṣẹlẹ̀ ní. Akinola street, Akinola street number forty eight, Akinola street number forty eight, hostel ni, hostel ni. Guy, have fun now dé mo ti pe aago ẹ ní pig. ló wá ń ṣẹlẹ̀ ààrẹ ò balẹ̀ ọkàn ń gbọ̀n ń gbọ̀n. ẹni sùúrù ṣé òótọ́ ni wọ́n ní àwọn obìnrin méje kan sùn sóòtẹ́ wọn ò jí mọ́. ọmọ òwúrọ̀ yẹn ti kà sóòtọ́ ni ò Ah, o ti gbàgbé ni. Sista mi wà lára wọn náà. Àǹtí mi ṣé torí ọ̀rọ̀ tí mo bá yín sọ pé mi like àwọn ọ̀rẹ́ tẹ̀ ń kó ní sùkúl àwọn ladies tẹ̀ ń bá rìn yẹn mi like rárá ọ̀hún rárá àti rárá kí mo sọ lóye fún ẹ mọ́rọ̀ mi ẹ lọ gbin bá dáàdì ẹni kí dáàdì change sùkúl wọ́n dáàdì change ẹ̀ àmọ́ èmi á ṣe máa bá yín sọ òótọ́ ọ̀rọ̀. shut up kó gbẹnu ẹ dání jọ ká ló má ṣètò ọ̀rọ̀ wọn á jẹ kókó mi ń ṣẹgbẹ ẹ àǹtí ẹ ni mo jẹ mo ju ẹ lọ mo mu omi ayé mi mo mu sin ẹ so ò ní ẹni rìn aláṣọ fún mi wípé wípé kémi má bá anybody rìn ọwọ́ lọ́fẹ̀ẹ́jọ́ mi ọ̀nà fi sun dádì ṣé dádì ti wá nà mí ni no dá mi lóhùn ṣé dádì ti nà mí ni mi ì ṣẹgbẹ́ o wà á kọjú mọ́ nǹkan tó bá bá wá sí school ni wà á kọjú mọ́ bá àti nǹkan tó dẹ̀ wá wá tí ò kọ́ ẹ lára mo yẹ sọ fún dádì dádì ṣe change school rẹ. àǹtí mi fine ẹ̀gbọ́n mi lè jẹ́ mi lè jábọ̀ yín so ṣé mi ní rẹ́ta ti bá yín sọ ètò jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni ẹ́ now èrò tètè sùn èrò tètè jí táyé èrò la máa ń bèrò sọ. ló ṣe ju èmi tí mo gbé sínú mọ́tò mi lójú kó máa kó máa pọ̀fọ̀ lé mi lórí ọgbẹ́ tó bá dé junction yẹn máa já ẹ bọ́lẹ̀ advice yẹ kó mú mọ́ kó kó fi wá ṣẹ̀ṣẹ̀ àwọn méètì ẹ wọ́n gun mọ́tò gidi káàkiri ó ń tó sẹ́fẹ̀ẹ́ jó fòrò mọ́ máa rò ó tó tètè wá ṣe ìwà bọ́lẹ̀. mo ní kó wá bọ́lẹ̀. bọ́lẹ̀ ni mọ́tò mi lọ́jọ́ òkú bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ mo lọ máa bá ìjà o wọ́n lọ́ra mọ́tò fún mi ni. kò sí wàhálà tara yín là ń bá yín sọ tó bá wẹ̀ ń kẹ́ gbọ́ tó bá wẹ̀ ń ah, ah, dẹ̀ ké tó mo wí fún sista mi sista mi fi àáké kán rí. àwọn obìnrin kò sàn gbọ́ràn wọ́n máa ń ṣe nìyẹn wàhálà àwọn ti máa ń pọ̀ jù gbọ́ràn mọ́. ok alright ẹ̀hún ibo náà wà sí. ó dáa pé ibi ṣáìdì ilé wọn àwọn ọlọ́pàá wà ń bẹ̀ wọ́n ṣáà ń fẹ̀ àwọn èèyàn ṣì wà ń bẹ̀ ṣá. Ah, ẹja ló já ló já ló tí ọlọ́run ni àbí. Eh. Ah, hmm. tẹ̀pá mọ́ṣẹ́ àwẹ̀ má gùngì ré kọjá ìwé níṣe ni kò gbàdúrà kí bàbá fèrè sí iṣẹ́ rẹ̀. kí ló dé. excuse me má jáyà rárá. kí ló tún dé. o ní ìdádúrà yes o ní ìdádúrà because ọmọ kọ́kọ́ ló bí mi eh. <laughs> that your only daughter is a problem yes àdúrà àti àwẹ̀ ló dẹ̀ fi lè jagun fún kó tó di pé bọ́ ní ìṣòro yẹn yes because constant sister Stanislavski ló mú Jim Bodin lọ sí Morio yes ìmọ̀ bóyá two hundred naira change lọ́wọ́ ẹ̀. two hundred naira. Eh? God Liverpool Man U. wọ́n fẹ́ ṣọ́ ẹ̀ ní gàbọ̀ and I need to watch it with Uche Songo <laughs> yes two hundred naira. ọjọ́ mi. oh you don't have kò sí wàhálà mo mọ̀ pé irú yìí ò lè ní kò sí wàhálà kò sí nǹkan tí mo fẹ́ fowó ẹ̀ ṣe ó yẹ kò sí wàhálà. àbíṣáhùn mi ẹ tiẹ̀ máa dúró ní ṣíṣàrò mo ní kí ló kọ́kọ́ iṣu tí mo bí àmì òun jẹ́ iṣu orí ibi o. kò ní ẹ̀ tí bishop náà ló tún sọ̀rọ̀ ló máa ṣàánú bí bó mọ̀ kó mo fẹ́ wọ́n mọ yín lọ báyìí mo náà pa mo fẹ́ lọ náà èmi ni ò ń ṣàánú. This is strange. Oh, okay. Shall I need to do it? Are you sure? Okay, that should be the case. Um, you. All the surprises just sound quick. Ẹ bẹ̀rẹ̀. Ọmọ mi lè mọ̀ yọ̀ ọ́ rẹ̀ láàrin. ó àwọn àwọn ẹlẹgbẹ́ ìyàwó tó kù yìí wọ́n jọ wà bí wọ́n jọ ń kàwé náà ni ṣàdédé arákùnrin wá pè mí nípé nǹkan kan ṣẹlẹ̀ sáwọn ọmọ ìtútù rẹ̀ ọlọ́ọ̀ẹ́ta ló rẹ̀ bá wà ẹmí làwọn àbí ọ̀rẹ́ tèmi náà ni mo yọ tí wọ́n sọ ọ̀rẹ́ tèmi ni mi máa ń wá síbí ni gbogbo wọn bẹ́ẹ̀ ṣe wò wọ́n yìí ọ̀rẹ́ ni wọ́n jẹ́ sí mi máa ń wá fún wọn mọ̀ràn ni. mo kàn dé bí láàárọ̀ iná láti gbà wọ́n nímọ̀ràn tí máa ń gbà wọ́n mo ṣe fẹ́ṣàlẹ̀ ọmọ tí mọ́ mi wọ̀nyí ọ màmá ìfọmọ yìí. Oh, ẹ̀mí pé ẹ máa wá fún wọn nímọ̀ràn láàárọ̀ àbí àtọ̀dọ̀ tó náà ti ń gbàmọ̀ràn bí mi bá fún wọn. all right and you báwo lẹ ṣe jẹ́ sí wọn. wọ́n jọ ń gbélé ni ó ní mo bá òun gan ló jẹ́ kí n mọ̀ pé wọ́n jáde lálẹ́ àná oh. bẹ́ẹ̀ àbí wọ́n kọ́ ló sọ. ra roommate ni wa. ok. bó actually ká jọ jáde lánàá bó oh. ní ní important call so I was unable to go with them so ìgbà tí mo dẹ̀ máa dé as God will have it èmi àti ọkọ ìmọ̀ràn àjọ wọlé ni. èmi ló ń kó ìmọ̀ràn àbí kí ló ń sọ ibi lọ́kùn mọ̀ràn kí ló ń tà láti sọ̀rọ̀ èmi ni mo kọ́kọ́ dí ẹnu ọ̀nà yìí ìwọ ló dé lọ síbẹ̀ tó lọ sílẹ̀kùn fún mi ìwọ ló kọ́kọ́ rí wọn wọ́n ní bàjẹ́ ṣe pé mo wá sí ìbàyí oh oh it's like ẹ eh, mo kọ ẹ eh, mo ẹ eh, mo rò tẹ́tí láti lọ́rùn ráì òkú márùn-ún wà lọ́rùn yìí ṣẹ́dẹ́ láìsà. gbogbo ẹni tẹ́ bá ti rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ àwọn ni wọ́n di kú báyìí báyìí báyìí o òun ló sọ pé òun mọ àwọn fámìlì wọn ti ń pè wọn látàtàrọ kò rí kankan pè nínú wọn báyìí o oh, oh yes àwọn parents wọn kò sí taari kó tó di pé ẹnìkan tó taari nìyí ọlọ́run ní kí ni kò pé àwọn àmọ́ bí tíyà wọn wà. so you know this much about them. so ti yẹ yín sìn àwọn tí ò sẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ yìí àwọn ẹ̀ náà wà láìpò. you made this big lady. sharon. ọ̀hán uh-huh. and you o máa ń láti lo decision sin hey uncle imọ̀ràn ẹ̀yin ẹ̀ gbọ́dọ̀ travel out of this country in case we need you for any investigation ṣé you understand. Um, okay guys you know what to do kọ́ fún ambulance. a ní kí ló ṣẹlẹ̀ kí ni report mo gbọ́ rẹ sọ̀rọ̀ fún mi. àwọn náà mọ asun bíbá ilẹ̀ wà látara àwọn ọlọ́pàá tí wọ́n lé wọn jẹ́ ká wọlé. ẹ ṣe ìgbéyàwó. ẹ ẹ ṣé kò sí sista mi bẹ. kẹmi kẹmi ló gbé. mi ò mọ ètò ń jẹ́ kẹmi lára àwọn lédè. máṣe lòun máṣe ṣe ẹ má ṣe ṣetán kẹ́ẹ̀tì ká bámọ̀ bẹnu. ẹ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. mo ní ká ẹ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ooo yẹ. ká ẹ má bà kékeré kọjá ìwé. bọ̀dá ẹ̀yin lè ń béèrè àǹtí kẹ́mi ah, ìkan náà àwọn gẹ́ọ̀sì yẹn mọ̀ ló jáde nísinsìnyí. Ah! ẹ ẹ nà ẹ sì dúró ẹ ń wò mí. ẹ ṣé o àǹtí. I Okay. Can you tell me what the group is all about? Oga, it's nothing. We just package ourselves and give ourselves names. It's nothing, sir. Nothing? Nothing, sir. And moreover, sir. òun kì í bá wọn jáde every time kò dé kí n ṣe gbogbo ọ̀rọ̀ wọn ló máa ń pè mí sí because i'm into serious relationship fíńsì mi ò kí ń gbà mí láàyè kí n máa bá wọn jáde every time even that night ọ̀dọ̀ fíńsì mi ni mo lọ i don't go out with them that deep. Oh. Yes, okay ọjọ́ tí sílẹ̀ yẹn ṣẹlẹ̀ ibo lọ́ọ́ dágbére fẹ́ fáwọn lọ. that particular night sir. I said it earlier. Odufiansé mi ni mo lọ. Wọn ò dágbére anywhere for me. But I overheard them. I know they have a get together that night. But mo you pay me? Okay. Lórí ọ̀rọ̀ ibi tí gbogbo wa lọ nígbà tí wọn ò sí lára wọn um, tí mo dẹ̀ feedback. So actually it was on that I dúró by because gbogbo àwa tó ready. So, what's up with you? Moya, hmm? you know if I can deceive every other person, you'll return me. Okay. I'm not of 150k at the moment. Ó ṣá mọ̀ pé yín wà òkè jù mí lọ. Mo pa ń bẹ Ọlọ́run ni And um, ọlá tètè tó wá ń sọ yẹn. My schedule is tight. Mo, mo lè up. I can't. Um, so Laura kan o ní kí account out of it. Oh no no no no no. You do you do? You don't need to count me out. I can still do it. I can still do it at my own convenient time. But not at the moment. Please, get out of my car. Ṣé ti tó Get out of my car! Ṣé nǹkan ṣe é Rubbish. Yes, sir. Oh, just that? Mo ṣe rí mo ṣe ṣàlàyé yẹn, sir. Ọ̀gá, ìjọ sá, ṣé kìí ṣe pé mi ti kú? Ìjọ. Níṣe <laughs> bàbá alágo bàbá alágo. ikú tẹ̀ ń sún ìyá yìí. ẹ̀wọ́ ìkéṣe mi náà ebi èmi àti àrẹ̀mú ńlá ta ayò ìgbàgbé nínú tó wà lómìnì èmi lọ́kàn mi lórí. o ah, ti pa yín ara. Hmm, ó pa ó sáyé mi. ẹ dákun kúrú tẹ́sẹ̀ yín ọ̀gbọ́ròyìn ni. Ah, ẹ wo ní sùkúù tọmọ yín wà tí kẹ́mi wà wọ́n ní àméje kan sùn láti alẹ́ àná wọn ò sì jí báyìí dàárọ̀ yìí o má mú ròyìn ìbànújẹ́ wá bá mi sùkú tí ẹ̀yin ọmọ tèmi wà àbí sùkú tí kẹnu àbúrò àbí ẹ̀gbọ́n ẹ tí wọn wà ní wọn ti tí wọn ẹ dákun ṣe ẹbí tèmi lọ sùkú yìí ẹ lọkọ lọ ṣùgbọ́n sùkú tí kẹ́mi wà wọ́n náà méje kan sùn láti alẹ́ àná wọn ò sì jí mọ́ kọ́nà bí wọ́n bá ń sọ̀rọ̀ yìí wọ́n náà méje kan tí wọ́n ti sọ dánú wọn. ẹ ẹ nǹkan ẹ gbà gbà bí ọmọ yín lọ ẹ dákun ẹ nínú àwọn méje tí wọ́n ní wọ́n sùn tí ò yé méjì ti kú nù. kódà ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ọlọ́pàá báyìí ní ìsìn àwọn ọlọ́pàá ń bẹ́nu ọgbà wọn báyìí. Ah, wọn ò máa ní bàbí ọmọ mú mi àṣà tí ọmọ àgbọ́dọ̀ rẹ bèbí bèbí mà ní kẹ́mi tèmi àṣà tí ọgbọ́dọ̀ rẹ ọmọ kútípù ọgbọ́dọ̀ pa ni. àwọn ọjọ́ máa láàfin. ó mọ àwọn táwọn ọgbọ́dọ̀ ṣe ni olúwa kẹ́mi ò ní bá wọn ní dọ́tídọ́tí. ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ o jẹ́ jẹ́ ọmọ pé bàbá ẹni pè ọ́ àbí kí ṣe kẹ́mi náà tí ó máa mi ṣe bó wèrè. <laughs> Ah, ewo ńlá dáadáa olú ẹgbọ́n ẹ̀kọ́ gbà ẹ̀ ah, bá kẹ́mi sọ̀rọ̀ èbó ni kẹ́mi sọ. bàbá aláàbò kẹ́mi kọ́lé lé járe sẹ́mi pàǹtí máa ń fún níròyìn ìbànújẹ́ rẹ̀ ni kẹ́mi kọ́ o ilé ìparun kò sí Dada ní ìpàrọ̀kò. Ẹyin ló parọ̀kò sí. Èmi kọ̀, èmi kọ̀, ẹlẹ́dàá mi kò rí mi kọ̀. Kí mo lè ṣe o, kí mo lè ṣe o. Ẹ ṣé ẹ wo babaláwo. ọkọ mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bẹ̀ ń sọnù lé tèmi yé mi ẹ̀rù ló ń bà mí ẹ́ wà á gbé bọ́ǹfìtà wà lẹ́nìí wà á mélé wa lọ́la láì ṣiṣẹ́ kọ̀ọ̀kan ìwé ni mo rán ẹ lọ kà lẹ́kọ̀ọ́. bọ̀mọ́ mi mo ti explain fún yín mo sọ pé nínú school wọ́n fún mi ní iṣẹ́ tí mo ṣe hmm. iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe yìí wọ́n ń sanwó fún mi owó kéékèèké tó ń fún mi òun ni mo fi ń ra nǹkan wá fún yín mo ṣálẹ̀ wò yín ládùúrú gbogbo ìyàtẹ̀ jẹ lórí mi kí n ní small change lọ́wọ́ kí n má lè fi tọ́jú yín àbí kí n má lè fi ra nǹkan wá fún yín àbí mọ́mì ṣé ẹ fẹ́ kí n tọ́jú yín ni ṣé ẹ fẹ́ jẹ wọn ọmọ ni. kò ń ṣe bẹ́ẹ̀ kọ́ ó mọ̀ pé wo nìkan ni lọ́wọ́ mi mi ìfẹ́ lọ wọ ẹlẹ́gbẹ́ wọn ọlọ́run ò ní jẹ́ mọ́ mi mi ìdè fẹ́ kó kú mọ́ mi lójú òun lè bí ṣe ń bà ṣé mi jọ àwọn ọmọ burúkú yìí ẹ kọ́ mi ní nǹkan burúkú ẹ mú mi lọ sọ́nà burúkú èmi náà dẹ̀ lè ṣe nǹkan burúkú. kò ń ṣe pé kò yé mi mo dẹ̀ mọ̀ pé o nífẹ̀ẹ́ mi ló ń ṣe wọlé gbogbo nǹkan tó ń ṣe táwọn ọmọ èkó táwọn girls ń ṣe ń sìn òun ló ń bà mí lẹ́rù. mọ́mì ẹ má wọrí ẹ má fọkàn ara yín balẹ̀ ẹ̀yin ṣáà máa gbàdúrà fún mi. babe babe calm down. bó lẹ ti mọ mi èmi kọ́ ni mo ní mọ́tò ọ̀rẹ́ mi ló ní mọ́tò ọmọ kọmíṣánná tí mo máa ń sọ fún in fact òun ló máa ń fún mi lówó ń gbà mí. Ah, báwo ni ọkọ mi pẹ̀lẹ́ ah, ọ̀rẹ́ mi máa ń ròyìn fún mi o ṣègùn ọlọ́run á ràn yín lọ́wọ́ èṣù oníyàyàn ẹ ṣe jẹ́jẹ́ tẹ́ bá ti dé school ọlọ́run á wà pẹ̀lú mi ṣùgbọ́n lè bá mi kí dájú pé wọ́n ṣe owó kó ah, gbogbo ìgbà ẹ ṣègùn ó dàbọ̀ máa pè yín ṣẹ́gbọ́ mo fọlọ́run sí yín o ó dàbọ̀. ẹni tí ó mọ bí tẹ́gbẹ́ ti ń là á sáré kú ẹni tí ó mọ bí tẹ́gbẹ́ ti ń là á sáré kú ẹni tí ó mọ bí tẹ́gbẹ́ ti ń là á sáré kú ẹni tí ó mọ bí tẹ́gbẹ́ ti ń là á sáré kú ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n ọ̀rọ̀ ayé yìí ó gbà kákíyè sára mo fẹ́ ló o o. mọ́mí mo débẹ̀ ẹ́ sì mo fẹ́ ra nǹkan ni mo rí mi ò rí ìbàlẹ̀ jókòó sí pẹ̀lú bí ṣe jókòó sábẹ́ igi ẹ̀ tó ṣe ń láàgùn kí ló dé kí lẹ̀ ń rò ẹ má rò ọ̀rọ̀ ayé yìí ẹ má rò ọ̀rọ̀ Nàìjíríà yìí bí èèyàn kan bá lọ kó rẹ̀ sí rírun lórí ọ̀ nàìjíríà ó máa pààyàn ni ẹ má lọ rò ó. wo kò ń ṣòro nàìjíríà kọ ó ṣàmù bọ̀bọ̀ tó ń pè ní ọlábísí àbọ̀ ọlá kìíní kan yẹn òun ló pàdé mi. ṣé kò ṣe wèrè tó máa ń rìn kiri. òun ni òun ni. àṣọ ah, sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé yìí. Ah, ó sọ ah! ó sọ ó ṣàmù pé ṣàrọ̀ kan ṣoṣo mo ní mo ṣe ń bọ̀ ń sìn mo pàdé ẹ̀ ó ní ìwé mi o ọmọ ṣo tèmi bí o kémi lọ máa gbàdúrà fún ó ní kí n máa gbàdúrà fún un mo dẹ̀ ní kí n pe sharon náà pé tèmi bá ń gbàdúrà àbí kó náà lè máa gbàdúrà mo dẹ̀ pe nọ́mbà ẹ̀ títí kò ló látàárọ̀ ah, kó tó ń ṣe mí nìyẹn. ẹgbẹ́ mi ọ̀rọ̀ bọ̀bọ̀ tó kàwé ju ìjẹ yẹn. òun náà ló jẹ́ kí n wà wọ́ọ̀rì báyìí. gbogbo tó bá sọ máa ń sábà ń ṣe ìsìnkú àkẹ́ fọ́ọ̀lù ẹ̀ ẹ̀ tún tún pè mo ti pè mo ti mo ti wo mo ti ń pè látàárọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n tí mo mọ nọ́mbà wọn mo pè wọn títí kò sí tó lọ ń bẹ ẹ eh, mo dé mo rọ bọbọ yẹn lẹ̀rù ṣe ń bà mí because kò kí máa ń parọ́ nǹkan tó bá sọ máa ń rí bẹ́ẹ̀ ni irọ́ tẹ̀ rúrọ́ irọ́ mélòó tẹ̀ fẹ́ pa èèyàn tó rí bó ṣe rí yẹn ìtú ẹ̀ kó fi parọ́ òun ló fi gbẹ so kò ń parọ́ ohun tó bá rí ló máa sọ àfi bí ẹni tó ń gba abẹ́rẹ́ kò lé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò lè nǹkan tí ò lè kò wọ́ bẹ̀ bóyá kẹ́kọ̀ọ́ kó wà lọ sùkúl ẹ dẹ̀ mú nǹkan yín gbogbo nǹkan tó bá kí n sọ fóònù láti máa ń sọ̀rọ̀ àgbọn ah, ìṣàràn ah. ta ló fẹ́ bá yín gbélé ìwà tẹ̀wù yóò dáa báwo lè mọ̀ ṣe fọmọ sí léèlè tẹ̀lé mi mọ ẹni tì nípa ẹ̀ ah, gẹ́gẹ́ bí abiamọ àwọn abiamọ gbọdọ̀ bá yín gbọ́ ìfọmọsílẹ̀ ìlú ẹ̀ẹ́dẹ̀ mọ skul tẹ fi sí ẹ̀ẹ̀mọ́ ẹni tí ń pa ẹ̀ẹ̀mọ́ bó ṣe ń jẹ ẹ̀ẹ̀mọ́ bó ṣe ń mu ẹ̀ẹ̀mọ́ àwọn ọ̀rẹ́ tọ́jọ́ ń rìn wọ́n ní àgùntàn tó bá bá járìn á jẹ́ pé ẹ̀ẹ̀mọ́ ẹni tí ń pa bóyá lẹ́kítọ́rà ló wo kókó mọ́ ni ẹ̀ẹ̀mọ́ ni bóyá skul ló yan lójú tó dẹ̀ ń parọ́ fún àwọn ya àwọn ọmọ tó máa sọ pé àwọn lọ skul fẹ́ gbogbo mi lọ máa gbà lọ skul tù lọ máa lọ gbogbo yẹn wà ẹ fẹ́ mọ ẹni tì ní pa ẹ̀kọ́ tó bá dà ti pè yín ẹ̀ẹ́dẹ̀ ti pìkẹ́ ẹ̀kọ́ yín náà ti pè ẹ̀ẹ́dẹ̀ tẹ́ ta gẹ́gẹ́ bí abiyamọ tó dáa. kò ń ṣe bẹ́ẹ̀ ó máwọn ọ̀rẹ́ kan wá ó láwọn ọmọ Dangote ọmọ gómìnà ó tẹ̀ mú kan wá láìpẹ́ yìí o ọmọ sínétọ̀ ló pè fún mi tí mo tún dúpẹ́ tí mo ní kó bá mi kí dáadé ó mú wọn wá. mímì sharon twenty twenty la wà yà àwọn abiyamọ ṣe bẹ ṣe ń ṣe yìí mọ mm. ah, ó mọ ọmọ wa mọ gọvnọ pátánù lè pàjá lọbọ fún yín tó bá lọ mọ ọmọ wa ní ọ̀sápá london tó ná ọmọ gọvnọ ní báwo lè ṣe fẹ́ mọ̀ nígbà tó bá lọ mọ ọmọ tírì wà fún yín tó ná ọmọ politician báwo lè ṣe fẹ́ mọ̀ bíbélì gan sọ́nù rẹ̀ ó ní ẹwádìí ohun gbogbo dájú kẹ́lẹ́ tó ń dùn títọ́ mu nǹkan sọ fún yín lẹ́yìn gbàgbọ́ dábàá yìí wọ́n mi ṣàrùn ọ̀rọ̀ tó wà lẹ́yìn ilé kí lè á fẹ́ ṣe báyìí nísìn. Ah, kí mo fẹ́ ṣe ìmọ̀ kan tí mo fẹ́ ṣe mọ́ ọ. Eh? bóyá kẹ wá gbogbo ọ̀nà ẹ wà lọ sí ó tán. bó mo ṣé yunifásitì kan ló wà lẹ́kọ̀ọ́ ni bó mo mọ̀ pé mo fẹ́ lọ ń bẹ̀ mi mọ nǹkan. èmi tẹ fẹ́ ra nǹkan ni mo kàn gbé mi ò ní ìgbà ìgbàlẹ̀ jókòó sí ẹ̀jẹ̀ ní indomie àbí ẹni bread àbí ẹni soft drink. ọ̀rọ̀ yẹn kọ́ ló bá mi ń sìn jọ Jo, o mọ̀nà ṣọ́ọ̀bù wò bẹ̀ mú nǹkan tó bá fẹ́ rà. ẹ wò ó bí akẹ́dẹ̀ pè mí náà ní tájọ wa lọ sí. ẹ ṣáà mú nǹkan tó bá fẹ́ rà ló ma ṣàánú mi o gbogbo òun náà lè tún dé sí i báyìí ó lọ́rọ̀ bọ̀bọ̀ wèrè yẹn máa ń ṣe ọlọ́run máa jẹ́ kó rọ̀ burúkú ṣe mọ́ mi ẹ fi ara balẹ̀ lágbára ọlọ́run kò sí nǹkan kan tó máa ṣe ọmọ yín lágbára ọlọ́run a ò ní rí bí thank God pé a ti pe ọlọ́pàá ìyẹn ni pé a ò a ò implicate ara wa pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ tàbí ìjọba ti mọ̀ nípa ẹ̀ so anything tó bá ṣẹlẹ̀ wọ́n mọ̀ pa ti pe àwọn wọ́n dẹ̀ mọ̀ pé kò sí ọwọ́ wa ń bẹ̀ àmọ́ nípa ti tọrọ ọmọ yín ẹ fi ara balẹ̀ o kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ o kò sùn tí ó máa ṣẹlẹ̀ o a ò dẹ̀ mú ẹbí àwọn tó kù ń sinmi mẹ́ni tó lè pè wọ́n eléyìí tá a ní kó pè wọ́n a ò tí ì rí kankan nípa ẹ̀ ẹ̀wọ̀n kan tèmi rí ni mo ní suggestion kan o àgbàlagbà ni ẹ ti mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ń sìn spiritual ni ìgbà tí màá débi mi ò bẹ́gẹ̀ lẹ́nu wọn àbí kí n tiẹ̀ bẹ́gẹ̀ lára wọn ibi tá a dúró síbẹ̀ náà lẹ́jẹ̀ ti yọ nímú ẹ̀ ní gbogbo ẹ̀ tí ara wọn ti ń bàjẹ́ lójú ẹ̀mí wa ń bẹ̀ náà. ẹ wo bàbá mi kí nǹkan tẹ fẹ kí nǹkan tẹ lérò pa lè ṣe. ohun tẹ́mi rò pa lè ṣe ni pásítọ̀ lèmi mọ̀ èmi ò mọ̀ bóyá aláwo lẹ́yìn mọ̀ pásítọ̀ lèmi lè pè ah, pásítọ̀ lèmi náà mọ̀. Ah, bí a ti tra ìtura ṣọ́ọ̀ṣì nìkan náà mọ̀ ń lọ mi ò lọ bí kankan. ó dà tó bá jẹ́ ṣọ́ọ̀ṣì náà lẹ́ ń lọ ṣé kí n pe pásítọ̀ tèmi àbí kí n pe tiyín. no ẹ pe tọ̀dọ̀ tí. ó dà ẹ pe tọ̀dọ̀ tí. kò sí wàhálà ah, ẹ farabalẹ̀ mà ẹ farabalẹ̀ mà. ẹ lọ́dọ̀ mi ṣàánú mi ò lọ́wọ́ ọmọ yìí. ẹ ló dádì dádì sà. madam madam kó ṣì wà alive ẹ jẹ́ ká gbé lọ síta nínú ambulance síta á lè pọ̀ máa kú ti. ẹ ò ní sẹ́yìn mi kúrọ ọmọ mi ò kú gbogbo ṣẹ́ ìmọ̀ gbogbo ọmọ ṣẹ́ bàbá bàbá bàbá tó lè. madam ẹ ṣe nígbà tó ní látàárọ̀ ẹ gbogbo oúnjẹ kọ́ lè gbé lọ sí ọmọ lè fi ìjẹ ẹ̀fọ́ níyì. ìjọba ìlọ àkójọba nínú mi dùn mí ẹ̀kọ́ mi ọ̀ ọmọ ẹ̀yà mi ti tẹ́lú ṣe bí wọ́n ti bá ọmọ ẹ̀ka ti níkà ẹ̀wọ̀n kò tí ì kú o. a sọ wọlé ẹjọ́ bí wọ́n bá wọ́n ṣùgbọ́n tí àkọ́kọ́ tó gbogbo máa ń kíláàsì lọ́jọ́ ṣé òun náà wà ìbọn àwọn àbáwo kí lè sọ dámi lójú kì í bá lẹ́rí ọ̀rọ̀ ti tọrọ yíká ṣe ní létí kì í bá lẹ́gbọ́ ohun tọ́rọ àgẹ̀rí sọ ìdákẹ́jẹ́ ni mo dúró mo múra láti ṣe fẹ́rẹ̀ ṣe mi létí mo mọ lẹ́wà ẹni Madam, Mr. Lee, àwọn ìmúṣẹ́ tí mò ń wò lẹ́lẹ̀ ara wọn nìkan lẹ́ wò lẹ́lẹ̀ àwọn mi rí wípé wọ́n wà nù làálàá wọ́n wà nù kòókò nípa ti ẹ̀mí àwọn mi rí bí wọ́n jábúlẹ̀kúlẹ̀ káàkiri àwọn ṣe nígbàgbọ́ a nígbàgbọ́ náà mo ṣe wá pé yìí bíbélì ní tí ìwọ bá ní ìgbàgbọ́ bí wọ́n mú stáàdì wọ̀ oh, yẹn wá pàṣẹ fún òkè àṣì ṣe é lè gbàdúrà mo lè gbàdúrà màdàm ṣe lè gbàdúrà ok ẹ bá nígbà gbogbo ẹ jẹ́ gbàdúrà. jí yóò rà pásítọ̀ mi. bọ́dà kò sí tàbí. jàkẹ́jọ àìsàn nínú. ẹ jẹ́ ká tètè gbọ́mọ rẹ. kéèyàn ìjàkẹ́jọ ibikíbi inú àwọn tí ọmọ ọmọọṣẹ́ yìí wà bíbélì sọ báyà yóò pa àwọn àlejò wọn sì fi ìbẹ̀rù bojú sá kúrò nínú kọ́lọ́fín wọn tá a bá rí àwọn ẹ̀mí kẹ́mi tó yàtọ̀ sí tọ́lọ́ 아, 아, 에이, 어리야미. 이제 긴들래. <laughs> 예! 어울리. ayé yìí ló mọ̀ mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n kìràkìtà ò lọ. bàbá mi ẹ bá mi sọ fún ìyá mi bóyá táwa ń gbé. èmi máa délé o. Ah, kí ló dé mo ní mo máa délé. gbogbo rádaràda iná mo béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ó ń sọ fún mi wípé kí n dúró dìgbà tó bá ní o kí ló máa fi mí pè ṣé ọmọ orí ìrìn ọmọ ẹgbẹ́ títì ló fi ń pè ló fi mí pè ní. mi just calm down. calm down jọ má bàa mi sọ rádaràda jọ. obìnrin kọ́ lọ́wọ́ mi mi ò sọ pé mi ò fún ẹ náà. máa fún ẹ lórí láti fún mi ní time díẹ̀ kí. fún so gbogbo nǹkan tó tò sára tó kó sílé tó gbé mọ́tò oríṣiríṣi tó máa ń gbé yẹn. of course you know I'm a big boy. yeah I can see that. of course see see see the set see my house now. Hey. babe you know what. Ayinde aṣọ òtí ẹ ní kankan aṣe camouflage lásán. okay okay okay okay wait let me just okay let's just let's just talk now let me talk to you. tí mo bèrè lọ kọ́ lọ́wọ́ ẹ̀ tó ti fún okay so okay come come please can we just talk this out let's just talk now. bàbá mi sọ̀rọ̀ dáradára bàbá mi sọ̀rọ̀ dáradára. wọ́n bọ́ wọ́n bọ́ lẹ̀ jàre kí ni gbogbo rẹ̀ kí ni gbogbo lẹ̀ ah, kí ló ṣẹlẹ̀ wá mo fẹ́ sọ̀kọ́ fún ẹ kí ni gbogbo yẹn dẹ̀ sọ fún mi pé ó wà òkè ẹ pé bọ̀bọ̀ ìwà òkè àṣé ó kàn fi gbogbo nǹkan bójú ni kò ní nǹkan lọ́wọ́ ẹ méjèèjì ẹ̀ set me up kí ni gbogbo rádaràda yìí. this thing. yes kò ní kankan lọ́wọ́ bó ṣe wà yẹn mc bara ẹni ó kọ́ ó kọ́ ó ní tẹ́ fún bẹ́ẹ̀ ẹ ó ṣẹ̀sán fún mi báwo ni màá sàn fún eléyìí tó ní fún mi lẹ́ni rádaràda wo nìyẹn ẹ wo mi wọ let's go ọ̀rọ̀ ayé yìí ó dẹ̀ gbọ́gbọ́n ọ̀rọ̀ ayé yìí parí gbèsè ẹni tọ ẹni tọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ kì í jẹ bẹ́ẹ̀ kì í jẹ. ọ̀rọ̀ ayé yìí ó gbà kákíyèsára mo fẹ́ ló oh, oh. mo fẹ́ lọ́lá mo fẹ́ lọ́lá oh, mo fẹ́ jẹ́ èèyàn báyé bá ń jayé ah! n ó dòdò. ibi ibi bíi jẹ́. ẹgbẹ́ ìdùnnú ní ọmọ ọdún ìṣá. bí wọ́n bá ń polo kan tọ́ka sí mi torí pẹ́ ni tí ó mọbi tẹ́gbẹ́ tí a sáré. I'm coming for you. I'm coming for you, man gbogbo ẹ ṣe ibi ma do don't worry now i got you man. <laughs> ọmọdé ń sáré owó àgbà ń sáré ọ̀la ọkùnrin sáré owó obìnrin sáré owó. babaláwo ayo, ayọ̀ ti kárí ayo, ayọ̀ ayọ̀ ti kárí gbòmò ẹbí ti gbọ́pọ̀ dé o ayọ̀ ayọ̀ ti kárí gbogbo wa akóríire. ọmọ àdúgbò eríire tàǹtà ń gbọ̀kọ̀ dé ta lórí. ẹ kú oríire kẹ́mi ọmọ yín tẹ bá rọ́kọ̀ tó sí wọlé rọkọ kẹkẹ. ẹ rọkọ ọkọ mọ ga o ọkọ mọ gara o ọkọ mọ gara pọ o. kí ni wò olúwa kẹ́mi olúwakẹ́mi mi ìkọ́ ọmọ ogun ọ̀la ìkọ́ ọmọ ogun tó sọ̀yọ́ lérò ké ikú yá ọmọ oníkú aláriwo yọ̀kọ̀tọ̀ yọkọ́tọ̀ ń kun àjìbá ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ wo ẹ kí ìyá ẹ kí ìyá àgbà ẹ kí ìyá àgbà. ẹ kí gàmá ẹ kú oríire ah, ah. ẹ kí gàmá. àmọ́ ọmọ yín nu. ẹ dákun ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọ̀ sọ fún mi pọ̀ ń bọ̀. ẹ dájú mo ní kí sáré wa lẹ́yìn wáyé kọ́ àwọn kọ̀ọ̀kan ẹ sì kúrò iná ẹ dákun hmm, gbọ́ ọkọ̀ wo ló gbé wá bo ló ti rọ́pọ̀ tó sí wọlé kò yé mi ṣé o fẹsẹ̀ rìn ní àbí ẹ̀yìn ẹ háyà ọkọ̀ abẹ́ sátà. dátì ta ló sọ fún mi kí mo gbé mọ́tò wá. ẹni ó sọ fún mi wàá àyàn ọmọ àdúgbò ni. ṣé ìwọ̀n arọ́kọ̀ tó sí wọlé ni. so o ti chin já sọ̀rọ̀ sọ bótó wọ́n fọ̀rọ̀ burúkú ṣí ẹni. nǹkan tó máa fi lọ̀yàn nìyẹn máa ń ṣe kí ló máa ń ṣí ẹni ṣọ́ọ̀fù ṣí ẹni ẹ wo dádì ẹ má tiẹ̀ dá lóhùn yẹ ká fi tiẹ̀ síbẹ̀ yẹn ọ̀rẹ́ mi tó ní mọ́tò lélẹ̀. ẹ ǹlẹ́ ọ̀rẹ́ wa. actually sir ìkan lára mọ́tò mẹ́ta tí mo ní lélẹ̀. ìkan lára ọkọ̀ mẹ́ta tí wọ́n ní. Ah, ẹ dákun ṣé ẹ̀yin dílà ni ó ni ìbílẹ̀ ìwé nìwọ ní ẹwà ṣé òun ti ṣe ń gbowó oṣù bẹ̀ wọ́n wá ń kọkọ̀ fún ọ láì ṣe pé wọ́n há gbúgbúrú lé ọlọ́ tó fi lọ́kọ̀ mẹ́ta. barrister <laughs> my dad is the commissioner of police. commissioner ọ̀gá ọlọ́pàá pátápátá. inú bàbá rẹ̀ ah! <laughs> ọmọ mi rè é rè bá rè mo dúpẹ́ mo dúpẹ́ wo ẹ̀yìn ìpínlẹ̀ kọ rẹ̀. Mo yọ̀ sọ́rẹ́ olúwa ó ṣe mí lóore bẹ́ẹ̀ bá ti padà sí èkó nìsín bẹ́ẹ̀ bá ń bọ̀ bẹ́ẹ̀ fẹ́ wá kí ni ẹ̀kọ́ ọlọ́pàá bíi mẹ́wàá wá mo fẹ́ ààrẹ sí. alẹ́ fẹ́ mú. ìwọ ni ọmọ àdúgbò tó ń sọ wọtọwọtọ tí ń tẹnu bọlẹ̀ lérí ọ̀rọ̀ ọmọ mi ìwọ ni wọ́n mú. Ah, ẹgbẹ́ bàbá aláàgó ẹ̀yin ọmọ pé tẹ́ ẹ bá ní kó ọmọ yìí ó mú mi ah, mo rú ẹ̀wọ̀n ọ̀run nù lọ́mọ yìí ti bá. <laughs> sorry have you married. Hmm? pardon. àwo ah, ẹ̀fẹ̀ filẹ̀ ìbú ẹ̀ lè tètè máa yọ ohun tí ń bèrè ni wípé kí lè pọ̀ ẹ̀. dájú kì í ṣe nǹkan tó sọ nìyẹn ṣe hmm. nǹkan tó sọ bẹ́ẹ̀ i'm i'm ready to mingle. Um, actually mingling is not a problem. Hmm, <laughs> ẹyọ ẹyọ ẹyọ ẹ wo ẹ fún kọ́kọ́rọ́ ẹjọ lọ kó ẹ̀yìn gbogbo ẹrù tó wà nù ọkọ̀ kó kó wọlé torí appendix ẹ ó ti ripe èmi ò sì bá a appendix yẹn derive. ripe lọ kó gbogbo ẹrù tó wà ń bẹ̀ wá appendix yẹn derive? ripe ó ti ripe ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ mú ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. Oh. me, Annie. Ọlọ́run tẹ́rẹ̀ Thank you. I think. ègbé ni fún ẹni tí a ò fi rán tó ń jẹ ègbé sì ni fún ẹni tí a fi rán tí kò jẹ bí mo ṣe ń gba àdúrà lẹ́kọ̀ọ́ a mú mi rí pé àwọn ìránṣẹ́ méjèèjì yìí wọ́n ti ṣe nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀ lẹ́yìn tó ń fa rúgbùrù sínú ayé wọn lẹ́yìn tó ń fa ìdààmú tó ń fa ìlà ìlò fún wọn tó jẹ́ kó wà bí wọ́n ṣe wà yìí ìbádá tí wọ́n bá lè jẹ́wọ́ torólúwọ́ náà fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kóró nípò àdá tí wọ́n bá lè jẹ́wọ́ pọ́pọ́. ṣé tọ́ba ti lè fi ẹnu ara wọn tó ti lè fi jẹ́wọ́. bẹ́ẹ̀ni wọ́n máa rí àlàáfíà. ó ti wù fẹ́ sọ gbọ́ kí lẹ ṣe. mo mo yọ mo yọ ó ti dójú ẹ̀ báyìí ṣé ó tún lọ yọ. Sharon Sharon wọ́n ní kí lẹ ṣe. ìgúnnugba wọlé ayé o akálá máa gbá wádìí ọ̀run nílí ayé mi lẹ́dọ̀ owó ló pa ọkọ̀ sóde bu ẹgbà òkè wó fún wọn gúnú gbà wọn orí ayé ní ti ẹ̀dá o. ẹ̀yin ọmọge méje ẹ kú kalẹ̀. ibo náà ti ń sọ̀rọ̀. ẹjọ́ ta ló ń sọ̀rọ̀. ẹ fara balẹ̀. ẹ kú rìn ẹ kú fọmọnìyàn ṣe ẹ kú inú pápá láì farakú mi gbogbo làálàá yín pátápátá ni mo rí òun èmi lè fẹ́ kẹ́ ń ṣe fún yín rí um, daddy daddy oh, sorry uncle sir daddy sir Um, um, Uncle tó ṣẹlẹ̀ sir ṣe rí intention wa gangan nǹkan tá a gbé dé bíbá ó yàtọ̀ sí nǹkan tí mo Eh, eh, a rí àbí ẹ sà ṣe rí májíìkì tẹ lò gangan tẹ fi dé bíbá gbàm tó fi yá gbogbo wa Magic yẹn májíìkì yẹn gangan gangan la fẹ́ májíìkì yẹn kò tiẹ̀ gbé báyìí akọ̀ gbé lura báyìí kó tẹ́ pé anywhere in the world lakọ̀ máa fly lọ ó sì yín irú májìkì yẹn gangan ni mo fẹ́ láti mo ní pé kí n sọ fún yín pé bóyá ẹ lè kàn tí ẹ ò try kẹkọ̀ọ́ tí ẹ bá wá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí sí sí sí sí ara wa sà. má dánwò ẹ fẹ́ tún fi ìdí kókò. rárá sà o. ẹ jọ sà. ṣe rí ẹni tó describe bẹ́ẹ̀ fún wa ó ti ròyìn gan ni sá o kẹ́dẹ̀ tún máa wò irin tá àrìnká tó débi kò ń ṣe kèrèmí rárá nítorí náà afẹ́kẹ́ ẹ̀rọ wa ní agbára afẹ́kẹ́ sọ́wádìí obìnrin afẹ́ máa pàṣẹ. Hmm. lẹ́yìn náà tún kọ́ kí lẹ fẹ́ kí n ṣe fún yín. Hmm. sà ẹ wo nǹkan tá a fẹ́ gangan ni pé kẹ́ fún wa lágbára tá a lè fi máa kọ́ńtúrò. I mean, I've been in charge of everything. Káwọn èèyàn máa sọ̀rọ̀ ń power. wá. Ṣé ẹ understand, sir? Ẹ ṣí ìgbà. eh, má bínú sá o. Ṣé ṣé nǹkan tó sọ yẹn kékeré nínú nǹkan tá a eh, eh, jọ sá, ṣe rí nígbà tá à ń bọ̀. Ah, gbogbo wa yìí, à ń ágíù láàrin ara eh, Ìwọ tí mo mì ni pé a ní àríyànjiyàn láàrin ara wa pé. Um, kò sí agbára àwọn kan dẹ̀ ní agbára wà ṣùgbọ́n báwa ṣe débi náà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn tí mo ti bọ́ọ̀lẹ̀ bọ̀ ṣe rí gbogbo wa náà láti gbàgbọ́ pé agbára wà ṣé wá rí ìkejì táwa ágíùn pa ẹni pé um, àwọn kan ní kò sí oògùn jẹjẹrẹ sọ àwọn kan ní kò sí nǹkan tó ń jẹ oògùn owó àwọn kókó dẹ̀ ni ó wà hmm. nǹkan tí wọ́n fẹ́ sọ ni pé bóyá ṣe rí ògùn owó yẹn. sọ́yọ̀ hmm. sọ́yọ̀. ká tó débi báyìí à ń ágìrì pé ògùn owó wà bí ògùn owó sí bọ̀ nǹkan tẹ́ ṣe ń sìn à ẹ wo bóyá ẹ máa lè ṣe fún wa ká ti ẹ̀wọ́ central bank ká gbé owó jáde gbìn káwa náà ká bẹ̀rẹ̀ sí máa control ká máa rán owó níṣẹ́ bó ṣe wù wá ká máa mìlú títì títì ó túmọ̀ sí pé ẹbẹ́ ṣe sónú. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. ẹ ẹ tó bá jẹ́ pé oògùn owó yẹn wà lóòótọ́ bó ṣe máa ń sọ afẹ́kẹ́ ṣe oògùn owó fún wa. Hm. ẹ wo ẹ fẹ́ gẹ́gẹ́ nínú wọn ẹ fẹ́ déjà bóyá oògùn owó ń bẹ ẹ̀bí òsì márùn-ún lóògùn ẹrù ẹni tó sọ pé owó tẹ́rù. ìwọ́n tí ó bí ìtẹ́ni ara ẹ̀ ló mú dání. ó bẹ lọ́wọ́ mi ó sì wà tó sì dá mi lójú gari ni à ń bá wí. ewé ni à ń bá sọ̀rọ̀. ẹ wà lọ lè gbówó wá. owó bàbá mi ló lówó àwa lówó wa kò wá láti fi dẹ́jà àríyànjiyàn tó wà owó ni wọ́n fi wá owó. yóò ná ẹ ní one fifty thousand. owó tẹ́ lọ wá wá nù. sà ṣé gbogbo wa sà. ẹ lọ gbà lájọ wa. èèyàn kankan ni ó ná orí kankan fẹ́yìn kan ni. ẹ wo bàbá one fifty yẹn ó kéré gan fún wa eh, that one is not even a problem i ma get back sí as soon as possible pẹ̀lú owó yẹn ṣẹ́gbọ́n. bẹ́ẹ̀ ni sà gàmàlíyà gàmàlíyà. ẹnìkan kì í wọnú kó tún kígbe tútù. méje ẹ ti dánwó ẹ ti dọ́là ẹ̀yìn ti méje là ẹ má sọ ojú ọ̀la láti kẹ́ẹ̀mí máa fà kí ọ̀la kẹ́ẹ̀fì lágé ọ̀la owó ti dé ìfìṣìkì mọ́ mi. bó ti rí nù. yé mọ̀ bẹ́ẹ̀ ti dé bí àti rẹ́mú lọ́dọ̀ yóò ṣẹ̀yìn kan náà. ẹ fara balẹ̀. ọmọdé ń sáré owó àgbà sáré owó ìrìn sáré owó ọkùnrin sáré owó. Solomon Lola, Gnulola, Zindai, yeah, yeah. tí mo fẹ́ kó jẹ́ kí o mọ̀ ni pé tí ò bá yé gbogbo yín tí ẹ wà ń bẹ̀ ó yẹ kó yé wọ̀ torí wọ́n close mọ́ ju gbogbo àwọn tó kù mẹ́rin lọ. kí ló lè máa ṣe mú yọ? no no no no jẹ́ ká fọmọ kékeré lẹ̀ kan bá mi down question yẹn kí ló ń ṣe mú yọ? kò sí nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún un mo ń lọ síbi iṣẹ́ ni náà kó tó pè mí kó tó jẹ́ kí n mọ̀ pé kí n padà sílé or anywhere tí bá wà kí n ṣàpadà pé kí n lọ bá òun gẹ̀ẹ́tì oúnjẹ wa ní eatery kan mo máa dé láti eatery yẹn sìn oúnjẹ tí ẹnì kọ́kọ́ ni mo gbé mo gbé ti ẹ̀yìn ọ̀rẹ́ náà síbẹ̀ ó dẹ̀ di bẹ́ẹ̀ yẹn wo bó tún ṣe ń ṣe sí mi ṣé kò appreciate oúnjẹ tí mo rà wá ni àbí ìdààmú tó fún mi tí mo fi ń lọ tí mi tún fi padà lọ gẹ̀ẹ́tì ọmọdé ló ń ṣe é. má bínú má bá sọ̀rọ̀ ẹ má bínú. ọmọdé ló ń ṣe Mọ́yọ̀. ọmọdé ni. ò bọ́mọdé ṣe má ṣèyàn ni àbí. kí la fẹ́ pé èèyàn ó rọ́kùnrin tó ń tọ́jú ẹ̀ báyìí tó nífẹ̀ẹ́ báyìí ó dẹ̀ ṣe misbehave. ìwọ tó wá sọ̀rọ̀ gidi lẹ́nu tí mò ń gbẹ kí ló ṣe wọ. kankan ṣe mí mò ń bá sọ̀rọ̀. ṣágbà ló ń ṣe wọ àbí kí ni ká sọ pé ó ṣe. agbọ́n jura wa lọ ni. oh very good oh very good fantastic ẹ gbọ́n jura yín lọ so gbọ́n jù ń lọ àbí màá fẹ́ kó bá mi lu ọgbọ́n tiẹ̀ tó fi gbọ́n jò lọ yẹn kó bá mi fi bá sọ̀rọ̀ èèyàn ń tì tọkùnrin báyìí o èmi ì nífẹ̀ẹ́ títí dìgbà tó máa fi sú mi mi ò mọ́dún mi mọ̀ gbà o kò tiẹ̀ ní sú mi ná bọ̀ mo ì nífẹ̀ẹ́ báyìí kó bá mi bá sọ̀rọ̀ ó ṣe gbọ́dọ̀ ó ṣe. Thank you. Ah! Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi. <laughs> àbí. before john torí ọlọ́run iṣẹ́ wo ni mo gbà ìkókó ọbẹ̀ ni bọ́bọ́ yìí jẹ́ sí wa wọ́n dẹ̀ ní wípé ẹni téèyàn bá máa ta bíbọ́lá máa bọ̀. ó ṣe é <laughs> tí tó máa fi ṣá pépà tí tó máa fi handkerchief tó máa fi. má gà wá nìyẹn specialty ẹgbà àtọ̀ yàrá. mo yọ̀ mo yọ̀. balẹ̀ kí ló fẹ́ gangan kí ló ń dà mí láàmú fún wo jẹ́ kí n sọ fún ẹ nǹkan tó ń ṣe mí lọ́wọ́lọ́wọ́ báyìí kò kò pa wá pọ̀. mo yọ kí ló tó ń ṣe báyìí jọ sọ nǹkan tó ṣẹlẹ̀ tó ń ṣe báyìí fún mi mo ń pariwo ẹ mo ń lé ẹbọ láti bẹyìn o tiẹ̀ ṣe bẹ ní pé èèyàn ń bọ̀ lẹ́yìn ẹ kí ló ṣẹlẹ̀ náà. wo problem tí mo ní right now o ò lè solve ẹ so there is no point. so problem tó ní ló máa sọ fún mi nǹkan tó bá ṣẹlẹ̀ ló máa sọ fún mi tó fi ń ṣe bẹ́ẹ̀ sí mi jẹ́ kí mi mọ problem tó wà nílẹ̀ náà ẹ́ jẹ́ kí n mọ. o sọ. Ah, why not jẹ́ kí n mọ nǹkan tó wà nílẹ̀ tó fi ṣe bẹ́ẹ̀ sí mi. Hmm. as in as o sọ pé o lè solve problem mi. ok kí ni problem tó wà lẹ̀. ó dáa mo need one fifty thousand. mi gbọ́. òun ló ṣe mi gbọ́ yẹn mo ní mo need one fifty k ó ṣe sọ ni mi ò gbọ́ dáadáa nígbà tó sọ ni ó ṣe máa gbọ́ mo ṣe gbọ́ nǹkan tó sọ ń sìn yìí mo ti mo ti gbọ́ nǹkan tí o sọ pé lead nísìn mo ti mọ problem tó wà lẹ́sìn which is one hundred and fifty thousand o ní problem tó wà lẹ́ bọ́ kí ló fẹ́ fi ṣe mo ń bi mí kí mo fẹ́ fi kò tẹ̀ yé mi kò tí mo dẹ̀ ń sọ leléyìí mo dẹ̀ ti sọ pé ò lè solve problem mi ordinary one fifty ni mo bí ẹ o tí bá lọ bí ẹ ní five hundred k ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ gangan. ní sùúrù náà mo jọ ò lè bí mi ní gbogbo owó tó ń sọ yìí mo kàn bí lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ fi ṣe ni ó mọ condition tí mo wà ń sìn ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn one hundred and fifty thousand tó sọ yẹn sì mi lè rí báyìí fún mi ní time díẹ̀ láti. like how long. like very soon ma get it. bí ọ̀la because money need the urgent need. ǹjẹ́ ọ̀la ó ṣe sọ fún mi mo ṣe gbọ́n sí ni jẹ́ kí n plan fúngbà tí ok fifty thousand kan ṣé mo lè sáré. one fifty tó bá ti lè gẹ̀ẹ́tẹ̀ kó sọ fún mi ṣó máa bá mi gẹ̀ẹ́tẹ̀ or not. máa gẹ̀ẹ́tẹ̀. o sure. Is that a promise? Yes. My dad came back. All right. There's a problem? Okay. Yo. Hmm? I'm a, I'm a sọ̀rọ̀ later, Shobo. Ah, Moyo. Do. ní sùúrù mo rántí nǹkan kan tí mo fẹ́ bi ẹ́, Moyo. Moyo. Rinado! Ọmọ lọ́kọ̀ọ́dẹ! Orun lóhùn! ọmọ ló fa bàbà tó bá délé òkè lọ kó o má bàa ṣe yan ní mọ́ni báńkì ìyá mi ọlọ́kadà báńkì bàbá mi ọlọ́fà bàbà ẹ kú ìjókòó ẹ kú rìn ẹ sì kú àṣekágbé tutù èmi ní bẹ lọ́wọ́ yín yìí. obìnrin. kí wá sobì lásán o obì gbàǹjà là á pè é tó bá wá ti di ní aago kan òru nínú ibùsùn yín ibẹ̀ lẹ́tì fi rọrí tẹ́ ẹ bá ti wá sùn ẹ bára yín níbì kan ibẹ̀ là á pè ní ìlú gbàǹjà ẹ sọkọ akín ẹ má bẹ̀rù ẹ má sì jára yín yàn nítorí má jiyàn ńlá fáwọn dáhùn. bẹ́ẹ̀ bá ti wá débẹ̀ gbogbo nǹkan tójú yín bá rí lọ́hùn ẹni tó bá fọkàn balẹ̀ tó bá forí tì í òun ni ó bàjẹ́ làwọn èmi ò bá wọn bàjẹ́ làwọn èmi ní ó lè wójú. èmi máa lówó tó ń bọ̀ láàrin wọn. ó dà bó bá ti wá rí bẹ́ẹ̀ àlọ́ ti yánu oníbòdè àpò mu kẹ́kẹ́ jẹ́ je adé abọ́pẹ́ yẹ̀kẹ̀tẹ̀ ó ń ṣàròdè wéré o bẹ́ẹ̀ ló dàbí àròdè wéré kékéje ọ̀wìnrin ọ̀wìnrin kí ló ṣe yín bẹ́ẹ̀ ti sùn nígbà ilẹ̀ wà ní. oorun kẹ̀ <laughs> ṣé ẹ̀yin mọ̀ wípé obìnrin tó bá wọn kò kí wọ́n pàǹtì sùn. èrè ó túmọ̀ sí pé àwọn òde wọ́n nù. oh chill ní ìwọ tí mo dẹ̀ mọ̀ dáadáa ìní ló má dé wá ti sòkò tẹ̀lé lórí táìmì rárá. Mm-hmm. ṣé mi mm-hmm. àwa ẹ̀yin girls yìí ẹ̀ tẹ̀ tí lówó lẹ ti ń kọ̀ mà ẹ bá wá lówó tán kọ́ ọ ẹ máa di commander in chief. àbí o. ìwọ ọlọ́pàá tẹ̀lé àwọn ọmọ mi jù ṣé bí oníkálukú wa ló ní pátínà tí kálukú ọmọ pátínà ẹ̀ wọ́n lè gba yàrá ẹ̀ lọ. Mhm. ó lè kọ́ ọmọ bẹ̀rẹ̀ fi wọ̀ báyìí tó bá wá lówó wá ń kọ́ o tó ò tí lówó tó ti ń kọ́ máa dìbẹ̀ lóyá gbogbo yìí fẹ́ gba yàrá yín lọ jọ tó bá lọ́wọ́ àwọn oṣù màmá wa sọ máa kú ga gan-an. ó ga òkè tó dé Eh? Play them glory when you were Okay, why can't you sleep here? As in, kí ni reason that we should sleep by? Hmm. Why do you have to be inside the room? Ṣé mo bá fẹ́ lówó ni? We are hustling for the same thing, so kí wàá ní káwọn ọ̀rọ̀ ṣe káwọn ọ̀rọ̀ ṣe. Jọjọjọ, kò bọ́ sí bó ká sọ sẹ́yìn sí hmm? because bàbá sọ fún wa pé ká fi èkó sí abẹ́ pílò. Àfihàn ìṣó báwo ló ṣe máa pọ́sibù ká sẹ́yìn sí ti rú. Mo sódà wàá lọ dá sùn wàá wá dá lókun owó ẹ̀ máa wá pọ̀ ju tiwa lọ wàá bẹ̀rẹ̀ sí búgà o ti lówó tọkọ o ti apá ẹ ti pọ̀ ti pọ̀. ẹ mo mọ̀ kí mo ṣú ọ̀fun mi ni pé mo máa lówó tó ẹbí bọ̀. ẹ dúró náà ìsọpẹ ẹkọ ẹrú ẹgbẹ ní tèmi o ọ̀rọ̀ tí tíráyọ̀ sọ ó make sense but yes ṣé ní pípìlò lélẹ̀ mo keep it on the floor àdèjọ máa sùn ara wa máa kanra wa by that kò sí ìwọ̀n kan máa lówó ju nǹkan lọ eh, owó yẹn máa wá equally ní i mean it's good. ikú wàhálà ikú ọkọ máa jẹ ògùngùn bá máa jẹ máa dàn àjẹ bẹsẹ kan ṣòpè tó máa kọ́ máa jẹ ṣàgàjẹ lọ́sọ̀rí ikú ọ̀bọ̀ wọn ni wọ́n ṣe ikú wà mí délé kò bá mi rẹ̀. Kìrìgbòmìfọ́ ẹ máa kó ẹ̀rì dànù. Kìrìgbòmìfọ́ ẹ máa kó ẹ̀rì dànù. Àrùn wà lùgbẹ̀dẹ̀ kò bá ní o. Kìrìgbòmìfọ́ ẹ máa kó ẹ̀rì dànù. Arágbá sanwó ọjọ́ sí. Ọ̀dọ́ tó ń jẹ́ jù. Bọ́lá Ìgbà tí wáyé ajá ìbá tí mo rò ìbá yín mo wá ṣe lónìí ẹjẹ kojú mi jẹun ẹjẹ kojú mi jẹun. Ajímọ́rí báńkì orúkọ tá a pè báńkì Ajímọ́gbédà kọ́rùn ọmọ bẹ́ẹ̀ orúkọ tá a pè ní ọ̀daràn ojú máa ń bá a. àmọ́ bíi tásà là á ní ìyá gẹ́gẹ́ ó dáhùn. ìdá ti lónìí ẹ má jẹun pè báyìí ẹ dìde o. olùkàlẹ̀. ọ̀dẹ́. olùkàlẹ̀. àtùpárádà. ní ti kí àjà. ẹ̀mí. ìbáṣà ìjà òṣùgbà tó ní òṣùgbà tó kọ. Eh, it's good but anyway tá a bá ṣàfihàn pé ó ṣù ọ̀pẹ mi bí mo ṣe wà ní mọ́ra mi ní ẹ̀mọ́ orí ẹlẹ́dàá tó lè ṣe wáyé máa lówó ju gbogbo yín lọ. irọ́ ló wà á rí orí ti máa ń lò wá lówó inú. àwọn àmìlẹ̀ sọ̀rọ̀ ìgbọ́ tá a máa ṣe nìyẹn. ha kí lẹ tojú bò yìí kí lẹ lọ́wọ́ yìí lọ́mọ kékeré ara yín ẹ lọ wá oògùn owó ẹ fẹ́ ṣe oògùn owó torí kí ni kí lẹ ń lé káàkiri ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n sọ pé ó máa ń ba ìwà rere jẹ́ òre mo dẹ̀ mọ̀ kó kẹ́gbẹ́ ni mo mọ̀ kó kẹ́gbẹ́ ni mo kàn máa tiẹ̀ sí gbogbo rádaràda ẹ̀ ni. ìgbà mi ìgbà mi. mo yọ mo yọ mo yọ mo fẹ́ ṣògbọ́n mo fẹ́ ṣe ọ̀pọ̀ àwọn tó yọ náà tí mo wà láàyè tí mo wà láàyè tí mo lọ́kọ̀ tí jẹ́ fún ẹ náà nínú tọkọ lọ́wọ́ mi tí mi ò jẹ́ pa láyé ìwọ mọ́ gbogbo owó. Ah! mo sọ náà mo sọ fún mi mo sọ lọ́wọ́ yìí mo ṣe gbogbo ìwọ ló ti rọwọ́ bọ̀ ìyàwó. jẹ́ kó yé mi mo yọ jẹ́ kó yé mi ṣàlàyé fún mi I need to know I want to know báwo lo ṣe ń rí owó tó ń ná yàrá yòlò yìí ah ah any small thing báyìí o ti dé o ti dé o ti kó gift dé o ti kó gift dé o ti sẹ́ni kí ló ṣẹlẹ̀ mo rántí pé bẹ́ẹ̀dẹ̀ mi tí mo ṣe last year náà bíi gift yẹn almost four hundred k ń rora fún mi ah mo fẹ́ mọ̀ ọmọ ẹni ò ṣàgbàfọ̀ ó ń wálé ah, fine mi ò sọ yí pé kò má ṣe nǹkan fún mi gbogbo èèyàn náà ló ń gbàdúrà pé òkè kóun jẹun ọmọ oúnjẹ ọmọ ni lóòótọ́ àmọ́ eléyìí ti yájú ó ti yájú o ibo ló ti ń rí owó tó ná o. mọ́mí ṣé ń pè mí ló lè ń sìn ni. don't get me wrong mi ò pè ẹ́ ló lè àmọ́ nǹkan tí mò ń sọ ni pé ibo ni o ti ń rí owó tó ná o ò ṣáà ṣiṣẹ́ ṣé bí iléèwé ló wà o ò tí ì ṣiṣẹ́ náà débi tá sọ pé òkè àìṣẹ́ tó ń ṣe òun lòún rówó ń o ibo lẹ ti rówó tẹ̀ lọ. Okay, fine ara owó tẹ̀ ń kó fún mi náà ni mi ò fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun i have some savings nínú ẹ̀dẹ̀ ni mo ti ra àwọn gift tí mo rà fún yín ní birthday yín and after all you're my mother you deserve the world. Hmm. Hmm. o ṣáà ti rí ibi tì mí sí hmm? o ti rí ibi tì mí so lọ́rọ̀ kan àwọn owó tí mò ń fún ẹ òun ló rọra ń sèwé díẹ̀díẹ̀ òun náà ló tún ná padà fún mi. yes ma'am. kò dà kó sí wàhálà ọmọ àtọ́jú wọn náà lágbára Ọlọ́run sórí gbogbo eléyìí tí mò ń ṣe náà ìtara abiyamọ mi ò fẹ́ kẹ́wọ̀n ẹbí bàbá ẹ̀ kan sọ mí lẹ́nu kó má di pé ẹn àtìgbà tí bàbá ẹ̀ ò ti sí mọ́ àtìgbà yẹn ló ti bàjẹ́ ló ti yàyàkuyà mọ́ ọ lọ́wọ́ ló ti ṣe ló ti mọ́ ó ní gbogbo eléyìí tí mò ń ṣe máa wá ṣe jẹ́jẹ́ tòótọ́ Ọlọ́run ṣó ti gbọ́ mi ò ní kó má náwó àmọ́ téèyàn bá yó báyìí ìṣèlú máa ń paná. abóògbọ́ tó bá tiẹ̀ lówó lọ́wọ́ èèyàn máa ra máa ná níwọ̀nba ìwọ̀nba ìwọ̀nba ìwọ̀nba táyé òfin ní fojú sí ẹ lára ṣáàrọ̀ a máa ṣe jẹ́jẹ́ ọlọ́run a máa bá mi fi iṣẹ́ ẹ̀ṣọ́ ẹ lọ a máa fi iṣẹ́ ẹ bọ̀ ò ní ṣìrìn ò ní dààmú ò ní rí wà láyé sórí gbogbo àwọn ọmọ burúkú iléèwé yẹn ò ní ṣalábàpàdé wọn o aburú kankan ò ní ṣẹlẹ̀ sí mi ò ní fi ẹ́ ṣàwátì mi ò ní fojú sunkún ẹ̀ lágbára ọlọ́run iṣẹ́ ẹ̀ ó máa ṣojú ẹ̀mí mi ẹni tó bá wá sọ yín pé iṣẹ́ ò ní ṣojú ẹ̀mí mi mo máa máa wò lọ́nà ọ̀run báyìí tó wọn máa lọ dè mí ìyá tí mo jẹ yìí mo gbọ́dọ̀ jẹ ọ̀rọ̀ ẹ̀ n má tiẹ̀ jẹ ọ̀rọ̀ ẹni kalẹ́ kalẹ́ kalẹ́ báwo wà nílà ẹ owó tí mo sẹ́yìn sí ẹ lásìkò ìṣórí ẹ má bínú ma mo rí <laughs> god bless you ma thank you so much ṣo máa bá mi ṣeré di àárọ̀ làbá. Um, actually mom mo ti fẹ́ máa lọ. Ah, mo yọ kò tiẹ̀ nísìnyí rárá pẹ̀lú bí ayún ẹ ṣe máa ń yún mi lójoojúmọ́ tókàn mi máa ń fàṣẹ tó máa dàbẹ́ ni pé kí n ti rí ẹ kí n ti rí ẹ mo máa kàn máa ń mọ́kàn ní ìgbà míì máa ṣe mí bí kí n wá sí sùkúù yín yẹn ò wá dé láàrin wákàtí mélòó lóòótọ́ ó tiẹ̀ lè bá mi ṣeré dàárọ̀ ọ̀la. don't worry mom i will come spend the weekend with you okay. are you sure about that. yes mommy. Tia, love you. I love you, baby. Mwah. Mwah. Bye, mommy. ah. So, so, so, so, mo ṣe yín understand kankan ni o. So, owó tí o wá béèrè lọ́wọ́ mi torí kí n fún ẹ ní one hundred and fifty thousand naira tí ò tí ì pẹ́ tí mò ń dààmú káàkiri tí mo lọ ta gómi mo ta nǹkan tí mo ní mo lọ síbi iṣẹ́ wa mo lọ sí cooperative tó wà níbi iṣẹ́ wa láti yá owó ṣé torí o fẹ́ kó lọ sí ọ̀dọ̀ babaláwo ni o fẹ́ kó owó cooperative lọ́dọ̀ babaláwo kó lè fi ṣògùn owó ah! Ah! Ah. ah mi mọ̀ pé irú ọmọ báyìí ni ẹ o mi mọ̀ pé irú ọmọ báyìí ni ẹ o mi mọ̀ kó burú tó yìí o èmi á padà lẹ́yìn mú yín nífẹ̀ẹ́ tó mo yọ̀. ìwọ ló máa padà wá gbà mí. Ẹ̀kẹ́ aleluya! Ẹ̀kẹ́ aleluya! Ṣé wá rí pé gbogbo yín ẹ̀yin lè fi ọwọ́ ara yín lè fi ta wàhálà sínú ayé yín ẹ̀yin lè kóra yín sínú làálàá kòkó tẹ kóra yín sí ẹ fẹ́ fi wàdùwàdù owó hmm. ẹ fẹ́ fi wàdùwàdù wá ọ̀la ẹ̀yin ti gbàgbé wípé sàtánì ò ní fúnni ní nǹkan kan kó má gba ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po ẹ̀. èṣù á fúnni léwúrẹ́ ó máa fi gba odindi erin lọ́wọ́ èèyàn ni ó lè fúnni ládìyẹ kó fi gbodindi ọmọ ẹ wo nǹkan báyìí. àyè wà fún yín láti ronúkúwàdà láti súnmọ́ ọlọ́run tí ẹ bá lè ṣe yẹn kí mo ṣe kí wọ́n ti dájú. ẹ dájú ẹ jọ̀ọ́ ẹ bá wa bí ọlọ́run àti jésù kí wọ́n dáríjì wá kí kọ́kọ́ bá ṣàwa méjèèjì àtàwọn tó kù wa náà. ẹ wo àwọn tó kù yìí tẹ̀ ń sọ yìí àwọn márùn-ún wọ́n ti jọ́ lọ́hún pé wo àyẹn kan ṣàrọ̀ ṣàrọ̀ ṣàrọ̀ dákẹ́ ẹnu ẹ o mo mọ̀ pé ogun tó wà nílẹ̀ náà ìwọ náà ló máa fẹ́ fà ó sí i tó ti gbọ́ ẹ mọ bí ẹ ṣe máa bá dáàdì sọ̀rọ̀ tí wọ́n máa bá yé bẹ ọlọ́run ni tí ẹ dẹ̀ máa gbàwẹ̀ àtàdúrà wọn ní tí ò bá sí àwẹ̀ àtàdúrà. iṣẹ́ ìyanu kan kò ní ṣe. iṣẹ́ ìyanu kan ò ní ṣe dáàdì ẹ jọ tó ọlọ́run ẹ bá mi yan àwẹ̀ àtàdúrà fún wọn ninety one ninety one days. Ah. bẹ́ẹ̀ ni tẹ́ bá máa bẹ náà ẹ lè dín kù sí bíi forty bó ti tòun kó jẹ́ bíi ninety one àwọn náà máa ba yẹ̀ jẹ́. ninety one days ló máa fún un. èmi àbá. ìwà ìṣùn àti ìwà ìṣẹ́ ó ṣe wá jọba nínú ayé ẹ̀ báyìí. àwa ni àlejò tá a kì í kọ lẹ́tà fún nílé wọn ìjàkùmọ̀ níwà o a kì í rìn tá a bí nínú Kristi ṣé ẹ kó máa lùyàn ní jìbìtì. kí ló ṣe ẹ má jẹ́ kí n fi sáàmù ṣẹ́ èpè á gan-an. ló dé tẹjọ yẹ bí ọlọ́run kalẹ̀. wọ́n push me to the wall. yíyọ ti ẹkùn kò kí n ṣe bí ìtọ́jú. báwo ṣe bá ìwọ lórí burúkú kan ló lọ sí. Now can I say something? No, no, no, you cannot tell me you are doing the work. Ẹni bá kó wa oko mọ́. Wọ́n ní ká fún Késàrì. Ní ti Késàrì. who's there?